Please note, views and opinions expressed in the course of this program do not represent that of OTV. Therefore, this channel is not liable to any legal action that may result from this program. Ẹ kú dédé àsìkò yìí, ẹ sì káàbọ̀ sórí ètò ọmọ Oòduà tó ń dé sójú ìwòran yín o láti iléeṣẹ́ ìkànnì Wo TV. Òdu ni wá àwa kìí ṣàìmọ̀ fọlọ́kọ́. A tún ti dé o sórí ètò bá a ti ṣe máa ń dé. Tó ètò ọ̀hún ló wá balẹ̀ báyìí bí ọ̀wọ́ ara òjò sójú de yín o. Àwa òmìnira bá wá pèrè fìdí àbẹ́ bá ń fìdí tí mọ́lẹ̀. Kájọ kán lágbá mi tó tòní nítorí pé ń dá mú afúra wa lórí ètò lónìí ó gbọgbọ́n kódà ó gbẹ̀ngbẹ́ ẹ ń pè ní ó gbẹ̀ngbẹ́ nítorí pé kàyéfì ọ̀rọ̀ ni ọ̀rọ̀ kàbìtì la máa ń pè ní kàyéfì ọ̀rọ̀ tó ẹ bá wá pèrè fìdílé abẹ́ bá mi títí àpèrè mọ́lẹ̀ ká kó lágbá mi tó tọ̀hún ká máa bá kinní ọ̀hún bọ̀ bá a ti ṣe máa ń ṣe tá a máa ń kìbọnú ara wọn lẹ́lẹ́yọ̀ ẹ̀yọ̀ bó bá ti ti wá yá ẹja jọ karabodò torí pé àní karabodò tán ká tó ṣe máa wá parọ́ pò tútù mú wa o ó ti yá bó ba ti yá yín ẹja jọ lọ. tóní wo ní kánjú pa gbogbo wa n tó mú mi wá sórí ètò mo fẹ́ play fi ẹ voice note kan màá dẹ̀ fẹ́ kí gbogbo ọmọ ọkọ Yorùbá kẹ́ ẹ farabalẹ̀ bá mi gbọ́ ọ̀rọ̀ ọ̀hún máa dá lórí ọ̀rọ̀ ọbẹ̀ ẹ̀là. tí wọ́n gbé ọmọbìnrin kan lọ sọ́dọ̀ wọn mo wá gbọ́ ọ̀rọ̀ yìí àwọn tó sọ̀rọ̀ yìí wọ́n íńtáfíù wọn ni ó dà pé rédíò kan ni ọ̀rọ̀ tó ṣe pé gbogbo ibi tí wọ́n bá di ọpọlọ ọmọ Yorùbá sí ọpọlọ yẹn gbọ́dọ̀ jì tí ò bá tí ì jì tẹ́ bá ń gbọ́ voice note tẹ́ tún tún gbọ́ ẹ máa máa digest ẹ̀ ìsídà wọ́n dì ẹ́ nínú ọpọlọ nítorí ẹ̀sìn wọ́n dì ẹ́ nínú ọpọlọ nítorí ìrìn àjò kan wọ́n dì ẹ́ nínú ọpọlọ kó o má bàa ríran rí ìran ẹ̀ wọ́n dì ẹ́ nínú ọpọlọ kó o má bàa jẹ́ èèyàn nínú ayé wọ́n dì ẹ́ nínú ọpọlọ kó o má bàa sún síwájú wọ́n dì ẹ́ nínú ọpọlọ kó o má lè ráǹfààní láti ṣe nǹkan tí ọba tó ní ẹ rán ẹ wá sáyé wá ṣe wọ́n lè fi ẹ̀sìn kánkó ẹ débi pé ògo tó fẹ́ lò wọn ò ní jẹ́ kó rí lò wọ́n lè dì nínú ọpọlọ kó o má bẹ́gbẹ́ pé kó o má bá ọgbà mu wọ́n wá lè dìé nínú ọpọlọ pé àníbi táwọn bá gbẹ́sẹ̀ sí ló gbọ́dọ̀ gbé ẹsẹ̀ sí gbogbo owó tó bá ti wà nínú ìdí ẹ̀sìn nínú bondage of religion bondage of uh, kí la tún lè pè religion náà tiẹ̀ fi dé everybody jù nítorí pé tí wọ́n bá ti ń sọ fún ẹ pé ọlọ́run sọ pé jésù sọ pé ànábì sọ pé tó dẹ̀ sọ pé tó dẹ̀ ṣe pé selfishness tiwọn ni wọ́n fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí máa lami láka màá dẹ̀ kẹ́ ẹ boko lọ fa ẹ boko go viral gbogbo ẹ̀yin tẹ́ ẹ rí mi lórí ètò lánàá mo kí yín ẹ̀yin tẹ́ ẹ tún padà wo ètò yẹn mo tún kí yín ẹ̀yin tẹ́ ẹ pẹ̀lú mi lẹ́ni mo kí yín o ojúmọ́ ayọ̀ ojúmọ́ dùnú mo kí yín ọlárẹ̀wájú ẹ káàbọ̀ sórí ètò adédìran mo kí yín ẹ káàbọ̀ sórí ètò kò ní sú kò ní rẹ̀ ọ̀rọ̀ yẹn ó pọ̀ o àmọ́ ṣe ìfarabalẹ̀ gbọ́ mo kí ẹ̀yin tẹ́ ń support mi pẹ̀lú káàdì pẹ̀lú dátà mo kí yín nítorí pé kò rọrùn àmọ́ ṣá iṣẹ́ ìran Yorùbá náà ni ìran wa máa kú òlòkù ẹrú by fire by force nítorí tí religion tá a bá ti release religion nínú ọpọlọ wa tá a bá ti reduce ẹ̀ tó ṣe pé à ń lè dá ronú à ń lè dá ṣe nǹkan à ń lè dá gbèrò pé kíní mo fẹ́ ṣe tí o ṣe pé o ṣe máa lọ bá pásọ̀ o ṣe máa lọ bá àfa tó o mọ̀ pé nǹkan báyìí ń ṣe o dẹ̀ mọ̀ pé ẹni tó lè lójútùú sí nǹkan ilé lẹ́yìn àwọn tó mọ̀ ń pa kíní ilé lẹ́yìn tí a fi ẹ̀sìn yẹn tá a fi discriminate ẹ̀ tá a fi discrimination ẹ̀ tá a wò ó pé ah, eléyìí ò ṣe lẹ́sìn mi wọn gbọ́dọ̀ bá mi lọ́dọ̀ ẹ̀ tá a bá ti lè dá ronú bẹ́ẹ̀ dandan ni ká bọ́nu bondage ẹ̀sìn bọ̀ ìwọ tó ṣe é pé wọ́n ti dè ẹ́ pa tó ṣe pé bí tó ti lè rójútùú sí nǹkan yẹn wọ́n lè jó níṣẹ̀ṣe lónìí nǹkan yìí lọ́wọ́ wà wá wò pé ah, àáfà mi ò gbọ́dọ̀ bá mi ń bẹ̀ pásítọ̀ mi ò gbọ́dọ̀ bá mi ń bẹ̀ whereas àwọn pásítọ̀ ẹ̀ wọ́n belong sí nǹkan yìí àáfà ẹ̀ ó belong sí nǹkan yìí nǹkan tẹ́mi ń sọ ẹ̀yin ìran mi lọ́ba tó ni mí ló gbé mi dìde fún kùránì náà sọ pé a ní gbé òjíṣẹ́ kankan dìde a máa gbé dìde láàrin ara yín a lè jíṣẹ́ yẹn fún yín ní èdè abínibí yín a lè yé yín èmi ò lo kùránì fi jíṣẹ́ o mi ìdẹ̀lú bíbélì fi jíṣẹ́ ànẹ́yìn ìran mi tẹ́ ń gbé tẹni ẹlẹ́ni ga ju tiyín lọ ẹ̀yin ni mo bá nọ́rọ̀ tí wọ́n ti dèyí sínú ìdí ọpọlọ tẹ́ ń lọ ṣi ẹrú ẹ̀ ń ṣerú àfẹ́ ń ṣerú pásítọ̀ ẹ̀ ń ṣi ẹrú ìran oníran ẹ̀ ríran ríran yín nítorí à ń sọ pé yorùbá nation yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ wọ́n tún kó sí lọ́pọ̀lọpọ̀ ẹni bá ti join ni o ṣí sílẹ̀ ẹni bá ti join ni yorùbá nation mi dẹ̀ fi ariwo ṣé ẹ mọ̀ pé mò ń ṣètò lọ́wọ́ máa pé màá ṣetán àjọṣe tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti lọ Yorùbá nation mọ́ religion lọ débi pé káwọn èèyàn má bàa ní interest nínú ẹ̀ <laughs> wọ́n gbọ́mọ ẹdìyẹ yín lọ́wọ́ ọkú ó ní wọn jẹ́ kóun rókè àkìtàn lọ jẹ <laughs> à ń sọ fún yín pé láì ṣe pé a bá divide lórílẹ̀‐èdè yìí kò sọ́nà àbáyọ ẹ̀yin kan sọ pé wọ́n Nàìjíríà lè fẹ́ kú sí àwọn tí wọ́n dẹ̀ ń sọ fún yín pé wọ́n nàìjíríà tẹ́ bá rí adarí ìjọ kan tó ń sọ fún yín pé yorùbá nation àwọn ẹlẹ́bọ ló kúnnú ẹ lọ wò ó dáadáa oúnjẹ nínú wọn nàìjíríà kò fẹ́ kẹ́ ẹ bọ́ nínú bondage ẹ̀sìn tẹ́ wà kò fẹ́ kẹ́ ẹ bọ́ nínú ìdí ọpọlọ tó fi yín sí kò fẹ́ kẹ́ ẹ lè dá ronú kò fẹ́ kẹ́ ẹ lè dá lo ayé yín kò fẹ́ kẹ́ ẹ gbégbé sí ayé ìrọ̀rùn ni. tí n bá ẹ bá ti ń gbọ́ voice note yìí lọ ẹ ṣáà máa pín káàkiri ọ̀rọ̀ tó gbóní jigijigi yín nínú ni ó ọ̀rọ̀ tó ṣe é pé tó o bá gbọ́ wàá lè dáwò pé kí ni ìgbésẹ̀ tó kù lọ́rọ̀ ẹ ogun tó ń jẹ́ ìyá àwọn ogun náà lè bẹ́ẹ̀ wá ìyanjú sí ọlọ́run ọba ò ní sọ̀kalẹ̀ wá bẹ́ẹ̀ wá wá ogun ìwòsàn fún ẹ lórí ilẹ̀ alàyè yìí àwọn kan lọ́lọ́run bá fi ṣàrólé lórí ilẹ̀ tẹ́ bá lọ sílẹ̀ Saudi àwọn ọmọ wa máa wà nínú àwọn dókítà o Saudi ò kò kò kò sọ pé ẹni tó bá ti jẹ́ ẹlẹ́sìn nìkan ló gbọ́dọ̀ ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn ẹ wò lóyìnbó náà òyìnbó ti ẹ̀ nẹ́sìn ẹ wà yí wọn bó ṣe nítumọ̀ ẹ wà wá tá a gbẹ́sìn lórí bíi ti háràhárà ẹ wò ìgbé ayé tá à ń gbé ìgbé ayé ojú kan ìgbé ayé ẹja nù kànga ìgbé ayé tí ò nítumọ̀ ìgbé ayé tó ṣe é pé wọ́n á máa fi ọ̀rọ̀ wọ́n á máa fi di ẹni ìgbé ayé bondage of religion ìgbé ayé bondage of inú ọpọlọ ìgbé ayé bondage of ẹni tí ò tí ò tiẹ̀ wáyé wá ṣe rere òun lọ́pọ̀lọpọ̀ ń gbé irú èmi ọmọ ọkọ tọba tó ni mí wá kọ́ mi gbọ́n tó ń fi òye yé mi látojú ọ̀run sójú ayé tó ń jẹ́ kí n mọ̀ pé báyìí láyé ṣe rí báyìí la gbọ́dọ̀ máa gbé báyìí níran wá ṣe rí èmi náà gbógun ti o wọn a máa sọ pé kí ló ń wí ànábì sọ pé tó bá dìrọ̀lẹ́ ayé ohun tí ò ṣẹlẹ̀ rí a máa ṣẹlẹ̀ rí a máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ kùránì ló òun òpó obìnrin dá sọ̀rọ̀ nàìjíríà yìí inú ìran wa yìí láti gbọ́ pé rọ̀lẹ́ ayé kò ṣẹlẹ̀ ní àwọn Euro country kò ṣẹlẹ̀ lára country àwọn wọ́n ń lo wọ́n ń lo g yẹn five g six g wọ́n ń lò wọ́n fi wọ́n fi technology wọ́n fi sún síwájú àmọ́ ṣáà ní ìrùnà títí wa ohun tí wọ́n kọ sínú bíbélì àti kùránì yẹn òun la ṣì ń wò àwọn lárúbáwá kan bá dúró ti kùránì àti bíbélì ni tí wọn ò dúró láyé tí wọn ò move on pẹ̀lú technology àwọn náà wà lójú kan ni àmọ́ sórí tí wọ́n ti pé àwọn bàbá tí wọ́n ti ṣiṣẹ́ sílẹ̀ fún wọn ṣebí iṣẹ́ táwọn bàbá ti wá ṣe kalẹ̀ ẹ sọ pé bọ́ ni kò ṣe nǹkan tá a lè focus kò ṣe nǹkan tá a lè tẹ̀lé tá a bá ti tẹ̀lé a lè bọ́ lọ́hún lé tá a bá kú tá a bá ti tẹ̀lé inú jahannama là ń lọ ẹni sùúrù ta ló pò kọ ìbànújẹ́ fún yín ganan ta ló ń sọ fún yín pé ja ni wọ́n dè mọ́nú sandin tán dè mọ́nú agolo tó ń jẹ́ sandin kí ló ń ṣe yín tẹ́ẹ̀lẹ̀ dá ronú tẹ́ẹ̀lẹ̀ dá fi nǹkan tọpọlọ yín ò ṣiṣẹ́ tó ṣe pé gbogbo àwọn èèyàn lẹ wá wò pé ìgbésí ayé tẹ̀ ń lò gbogbo ọlọ́wà máa lò kò possible o irú èmi ọmọ ọkọ ìyọba tó ni mí ló ṣàwárí mi àná kan gbà tí mo wà nínú ìjọ kan mo máa ń wo àwọn ọ̀ràn mi bí ẹni tó ṣe pé wọn ò ní làákàyè include of my family tí n bá rí ẹbí mi tí ò sí nínú ìjọ yẹn màá kàn máa ṣàwùsù bí láì sọkàn ni ta ló kò nira bá mi ọba tó ni mí kọ́ ló fi mí sínú bondage àwọn èèyàn ni àmọ́ ṣá ìtúsílẹ̀ mi kò tọwọ́ èèyàn wá o ọgbọ́n ọba tó ni mí ni mo jẹ́ ìdá kan tó ṣe pé láti kékeré mi tí wọ́n bá sọ ọkàn màá máa rorí nípa nǹkan yẹn màá máa wá bí ọba tó ní wípé fòye yé mi fi mọ́ ẹ mọ̀ mí ẹ wá rò pé gbogbo ìtí Ifákànmísọ́lá Ọ̀ṣúnìkẹ́ tó ń sọ yìí tó wà boldness tó wà bold lórí íńtánẹ́ẹ̀tì tó ń sọ yìí ṣe rò pé eré ló ń ṣe kò ṣeré o àmọ́ ṣá gbogbo ìwọ tó o bá sọ pé o fẹ́ wá kú mi wàá parọ́ tọmọtọmọ àṣẹ́gun mi ì tí ì jẹun epo mi ì tí ì jẹ tata àmọ́ ṣá ìmọ̀ràn kan ni mo ní fún yín ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ mi ẹ bá mi pín ètò yìí kó máa lọ fáfá mo bẹ̀ yín ní ojú òní tì yín ṣé o wá rí wọ ọmọ ẹrú má jà wá láàárọ̀ yìí o ṣé o mọ̀ pé Wàsíù Babalọ́lá ó padà connect lánàá tẹ́ ẹ bá mọ̀ ẹ lọ bí nǹkan padà ṣe ọmọdé búroko bojú ẹ̀yìn òjọ́ kọ́ lolúwere ń padi ìwọ ọmọ ẹrú tán ti dè sínú bondage ẹ̀sìn má wá bí o nítorí tó o bá wá bí wàá connect láàárọ̀ mi ì tí ì fi hàn kankan àmọ́ ṣá gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti para tẹ́ ẹ parapọ̀ mọ́ mi tẹ́ ẹ fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí àgbọ́yè ló máa jẹ́ fún yín ìwọ tó bá wà ní bondage ẹ̀sìn wa ayọ̀ láàárọ̀ yìí ìwọ tó ń múra àti lọ kó sí ọlọ́run ò ní jẹ́ kó ṣe sábàbí wọn nítorí bọ́n ṣe wà yẹn tìmùtìmù kẹ́gbìndà sínú ni wọ́n kò sẹ́ni tó máa wà láyé tó máa sọ pé òun ò mọ̀ pé ọlọ́run ọba bàbàrà ọlọ́run ọba lọba tó ń pani tó ń jí ni òun lọba tó lè ran ni níṣẹ́ àrèmábọ̀ lẹ́yìn ọba tó ni wá àwọn kan tún wá wà lórí ilẹ̀ tó ṣe pé àwọn dúró nídúró pé àná afẹ́ mú yín lẹ́rú àwa la gbọ́dọ̀ máa sìn ẹ̀yin lẹ àwa lẹ gbọ́dọ̀ máa sìn ìgbà tẹ́ ẹ bá sìn wọ́n tán ẹ̀ tó máa sin àrọ́mọdọ́mọ wọn wọn náà wọn àròlé wọn nìyẹn ìyẹn la fi ń sọ pé Yorùbá gbọ́dọ̀ bọ́ lóko ẹrú tá a bá wá ń kọ́ fún yín ọ̀pọ̀lọpọ̀ máa ń parẹ́ ẹ máa ń bìrì pòrí yín pé ju tọmọlà yín lọ ẹ ẹ̀ dẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá wà níwájú kan àwọn tó wà lẹ́yìn gbọ́dù yín lọ òun lèmi ṣe máa ń sọ wípé Ifákànyinsọ́lá kò gbọ́n o ọba tó ní nìkan ló gbọ́n Ifákànyinsọ́lá ò ní làákàyè ọba tó ní ló ní làákàyè àsìkò tèmi mò ń lò lọ yìí àmọ́ sámi ìní kánjú kú mo fẹ́ kọ́rọ̀ mi yé yín kó tó di pé ẹlẹ́mìí máa gba ẹ̀mí mi ìní kánjú kú o àmọ́ sátọ́rọ̀ mi bá ń yé yín tó ń yé yín ẹ tètè máa mú lò ẹ dẹ̀ lè ṣàwárí ara yín nítorí ogun tó ń jà ìgbésí ayé tẹ̀ ń lò bondage ojú kan yìí èmi ò ní fẹ́ kẹ́ ẹ fi àwọn ọmọ yín náà sí irú èmi ń àwọn ọmọ mi ò sínú bondage of religion orí kálukú wọn pé làákàyè wọn ṣiṣẹ́ every blessed day ni mo máa ń sọ fún àwọn ọmọ mi pé sẹ́ anywhere àti tó ti wà ní ọkọ àti tó wà tó wà pẹ̀lú mi àtẹ̀yí tí ò sí pẹ̀lú mi tó ń dágbé ẹni àfa tàbí pásítọ̀ tẹ́ bá ti tẹ̀lé tó bá ti ń criticize ẹ̀sìn kan pé ìkan ló dá ìkan tí ò dá ẹ padà lẹ́yìn nítorí ọba tó ní wá mọ ohun tó gbà lérò kó tó sọ pé kẹsì pọ̀ nínú ayé gbogbo àwọn ọmọ mi lèmi ti jẹ́ kó yé pé lẹ́yìn ọlọ́run ọba tó ń tó fún ni lẹ́yìn ọ̀rúnmìlà ànábì jésù tọ́lọ́run bá rán síran kálukú tó rán ọ̀rúnmìlà sáwa ṣé a rí gbogbo àwa tá a kù nílẹ̀ we are all ni wá o we are all the same kò sáròlé ẹnì kankan nínú wọn nítorí tẹ́ bá lọ wọnú religion káàkiri kí láàjẹ́ ló pọ̀ kí la fẹ́ jẹ kí la fẹ́ jẹ òun ló pọ̀ wọ́n dẹ̀ máa ọba dẹ̀ ti gbọ́nú ìjọ kan wọ́n máa dì ẹ́ mọ́lẹ̀ tó bá ti rówó lọ́wọ́ ẹ̀ tó o bá ti náwó lọ́wọ́ wọn á bì ní ẹ mọ́bẹ̀ ìgbà ni màmá gbọ́yà wánú ọlọ́run bàbá wánú ọlọ́run àwọn láńgbèjì tí wọ́n fi ń gbatọwọ́ èèyàn ni tí wọ́n bá ti ń gbé ẹ látètè kó o yọ̀mọ níwọ̀n o nítorí pé èrò ò fẹ́ pòpòrò dénú use and drop náà máa fi ẹ́ ṣe moment tí wọ́n bá ń rí owó lọ́wọ́ ẹ nínú ìjọ kan wọ́n máa praise ẹ wọ́n máa admire ẹ by the time tó bá sáfẹ́rẹ́ wọn a máa sọ pé kí ni kí ló kí kí bàtà rí ẹ là ń pè ẹ́ bẹ́ẹ̀ bá ti fìjọ ìsílẹ̀ tẹ́ ẹ̀ bá ti wá mọ́ kò sẹ́ni tó mọ̀ yín mọ̀ pé nǹkan ti ń ṣe é bọ̀ díẹ̀díẹ̀ wọn ò rẹ́kọ̀mẹ́ǹdì ẹ nìyẹn kí n tó bọ́rọ̀ jìnà ẹ̀yìn tèmi ẹ máa bá mi gbọ́rọ̀ yìí lọ. tó bá bá arákùnrin um, oníṣẹ̀ṣẹ̀ ni wọ́n sílẹ̀ yorùbá ohun tá a kọ̀ máa sọ lórí fídíò yìí ni pé ká bẹ̀rẹ̀ sí máa ní ká máa farabalẹ̀ fúnra wa tolerance fún ìkànkánnú gbogbo àwọn èèyàn ọmọ Yorùbá kò mátà irú ẹ̀sìn tá a bá ti papọ̀ a kò máa farabalẹ̀ fúnra wa gidi hmm. tolerance ká máa tolerate ara wa gan hmm. ó ṣe kókó ṣe pàtàkì kò ń ṣe ohun tó easy láti ṣe o hmm. kò dẹ̀ sẹ́ni tó perfect láti ṣe ohun tí a gbọ́dọ̀ máa fi máa rán wa létí ni ẹ̀mí ọmọ yìí ló wà on the nínú fídíò yìí bẹ́ẹ̀ làwọn kan ò rí ẹ̀mí yẹn kò sí value nínú èèyàn a ti máa ń tẹnumọ́ pé value ṣe kókó ṣe pàtàkì. ìyẹn ọmọ tó gbé lọ sọ́dọ̀ bẹ́ẹ̀ là. téèyàn bá ti value téèyàn bá ti ní ohun tó lè gbé ní gíga ní ọkàn wọn wọn lè value. ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ yìí gùn o àádẹ́ gbọ́ tán. nínú ẹni tí ààrẹ òyà tí wọ́n fẹ́ tọ́jú yìí nítorí ẹ̀sìn tá a ní tolerance fún ẹ̀sìn ara wa àwa gbé owó sórí àwọn èèyàn wa torí ẹ̀sìn ẹ jẹ́ ká lọ́la máa gbẹ̀sìn wọn torí àwọ̀ wa láti sọ̀rọ̀ ẹ̀sìn kankan níbí ṣùgbọ́n value èèyàn la rí níbí èèyàn arábìnrin tó yẹ pé ó ní value ẹ wá nínú school tí arábìnrin ti lọ tó jẹ́ ọmọ Yorùbá gbogbo ìwé tó ti kà káàkiri still yet àwọn òbí ẹ̀ ò ṣèlú value ẹ̀ bóyá àwùjọ ibi wọ́n ti ń lọ ẹ̀sìn gan wọn ò rí value lára ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń give excuse tó ń give opinion yìí wọ́n kàwé tó bìnrin yìí o hmm. wọn ò mọbi tó ti kàwé dé o wọn ò mọbi tó ti rìn dé pé kúrò ní ayé ẹ̀ lè jà wọn ò tiẹ̀ ro yẹn rárá èmi inú wọn ò tiẹ̀ kúrò nínú kò kúrò nílùú yẹn rí hmm. kò dé airport rí kò tẹ̀lé embassy rí bàbá ònìyàn ṣe máa rí ohun tó jẹ́ kó jẹ́ value fún wọn tó jẹ́ pé wọ́n á ní à ah, ní gbogbo ọba tiẹ̀ mọ̀ kọ́kọ́ aṣáálẹ̀ nìkan tó mọ̀ nǹkan tó yẹ kó lè máa ṣàlàyé nǹkan àbí máa sọ̀kan fún wọn àǹfààní tí ọmọbìnrin lè jẹ́ lórílẹ̀‐èdè kan ẹ wo bọ́n ṣe ń fi ayé obìnrin fi ń ayé ọmọbìnrin fi ń gbá bọ́ọ̀lù ọlọ́run má jà sọ̀rọ̀ tí ò tí ò dáa ẹ wo ohun tó ń fi ayé ọmọbìnrin ṣe. ìyẹn ọmọ tó ń gbé lọ sọ́dọ̀ ọbẹ̀ ẹ̀ là. lọ sí London England. ó ti travel káàkiri all over the world. Qatar ló ti kàwé àmì ibi tó náà ti kàwé. ó yá. ẹ wá wo obìnrin ló wá ń bẹ̀bẹ̀ fún láìfẹ́ láti gbélé ayé. Hmm níbi tá a wá bu tá a wá dájú délé lé ìgbà hmm. táwọn ni wá dájú délé lé ṣé ẹ̀sìn yẹn báyìí kò wá ní kán lè gba kí ọ̀dọ́ lọ lọ́n báyìí ẹ́ ó yẹ ká máa tolerate ara wa gan o ká máa ní sùúrù fún ara wa gan gidi gan ni ó ní gbà míì wá òmùgọ̀ tíyàn máa ń wo gbà mí kọ́lọ́ọ̀ dájú ti wà ìwọ òmùgọ̀ rèé kíyàn fẹ́ ṣoore kíyàn fẹ́ ṣàǹfààní fúnyàn kó kọ́ dédé wá máa ròná tó wá máa ṣàǹfààní kó má bàa wá di ibi sí lọ́rùn báwo ni wọ́n ṣe máa máa gbélé lórí ìlú tó náà wà ní kọ́ńtírì àwọn ìbéèrè tá a máa sọ fún wọn pé wọn kì í bèrè ara wọn ni láti ṣe àǹfààní gan ó tún nira ṣùgbọ́n láti ṣe ibi ó yára wọ́n ti yí orí àwọn èèyàn padà ẹni tó bá wà lọ́dún wá ní nǹkan tó yẹ kó ṣe kíákíákíá ni nọ́ọ̀sì gan wà nílé arákùnrin ní aláwòye ohun tí wọ́n dé bá ní ẹ̀sìn tí wọ́n rè tán dẹ̀ rí pé gba àwọn èèyàn àbí kò yé tá a bá ní tolerance fún community cultural oriented bẹ́ẹ̀ pé láwùjọ bá ṣe wà táwọn kan wà ní gúrùpù kan tó jẹ́ ọmọ Yorùbá wọ́n ní nǹkan báyìí làwọn láì ti máa ṣe òun láti ní ní ìjọba democratic republic of Yorùbá gbogbo àwọn lè la máa mójútó pátápátá láti rí i pé a fi ọ̀rọ̀ ẹ̀sìn fi bo ìyára ara ẹni ká máa fi ẹ̀sìn fi kò ní sí gbogbo yẹn ẹlẹ́sìn yẹn kì í ṣe dókítọ̀ ẹ̀ẹ́dẹ̀ kì í ṣe ẹni tó yẹ kó lè jẹ́ owó àtẹ̀gbò ẹ̀ẹ́ oríṣọ̀nà yín nìyẹn ẹ lọ ṣẹ̀sìn yín ẹ jẹ́ kí health sector àwọn tó ń tọ́jú ara ẹni ẹ jẹ́ wọ́n tọ́jú ara ẹni. Hmm. àwọn olórí yín ò lè máa ṣe bí àmùgọ̀ kẹ́yìn náà tún máa tẹ̀lé wọn kẹ́ máa dàbí àmùgọ̀ kékeré lẹ́yìn wọn kò sórí ró ń bẹ kò sórí pípé ń bẹ fárábìnrin yóò bá tiẹ̀ kàwé bí ò tiẹ̀ kà kankan ṣèbéèyàn ni ṣèbéèyàn tẹ́lọ̀ ń dá ni ẹ̀mí ẹ̀ ló wà on the line níbí yìí táwọn ọmọdé ń fi ẹ̀mí ẹ̀fẹ́ ń pa káìtì torí pé wọ́n nígbàgbọ́ bì kan àbí wọn nígbàgbọ́ bì kankan àbí nǹkan a ti ń gbọ́ àwọn ọ̀rọ̀ yìí láì mú un ó ṣẹlẹ̀ sáwọn kan tẹ́ pé wọ́n gbé wọn ní tipátipá náà tó sọ wọ́n di ẹ̀sìn kan kí a ti wá di extremist ni ẹ̀yin ọmọ Yorùbá yẹ ká máa bá wa sọ̀rọ̀ because àwọn kan máa sọ́ọ́ sí wa ní pé àwọn Fúlàní kan ní àwọn àwọn ọmọ nǹkan tó kọ́ kó wá lè tán wà bí irọ́ because táwọn èèyàn wa bá dìde pé enough ó ti tó gẹ́ nígbà tẹ́ bá ń sọ nípa discrimination ṣé kò ṣe pé àwọn èèyàn gan ti ń discriminate ẹ̀sìn ẹlẹ́sìn gan ni ṣé kì í yẹn gan ò kì í ṣe religious discrimination torí àwọn kan máa ní ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí kílíkọ̀ kílíkọ̀ pé kò kó má tọ́jú kó má tọ́jú ẹ̀ ó má ṣe kílíkọ̀ kílíkọ̀ torí pé ẹlẹ́sìn kan ló fẹ́ tọ́jú ẹ̀ ẹ ti ń ṣe discrimination gan ẹ ti ń ṣe religious discrimination gan àwọn ìwà bẹ́ẹ̀ yẹn ẹ bá fojú òṣèlú wò ó náà ń pè ní authoritarian tó kọ̀ láti láti máa pàṣẹ ìbọn tó bá ti wù mí ìlú tó bá ti rí bẹ́ẹ̀ kò kí ń ṣòfin òfin ló máa dé gbogbo àwọn rádaràdá dédédédé yìí kọjú mọ́ bí ẹ̀sìn ẹ kó fèsì ẹ̀sìn ẹ bẹ́ẹ̀ náà fi kọ́ mọ́ṣáláṣí náà bẹ́ẹ̀ fi kọ́ chọ́ọ̀chì kó lọ jókòó síbẹ̀ kó lọ ṣe ohun tó fẹ́ ṣe ọ kó wà ní sàkání ẹ kó ṣe ohun tó fẹ́ ṣe torí àwọn kan bọ̀ táwọn abẹ́rẹ́ sí máa sọ̀rọ̀ nígbà tí wọ́n gbé arábìnrin yẹn jọ lọ́nà gbé lọ láì ṣe pé wọ́n ṣe medical check hospital kan tó gbé lọ gan wọn sí nǹkan tó lè ṣe sí i làwọn bá gbiná lọ fún lábẹ́rẹ́ wọn ní wọn fún police station wọn gun lábẹ́rẹ́ ìjọba ohun tó ń ṣe aráàlú yìí ó dẹ̀ ń ṣe àlàyé fún wọn pé báyìí báyìí ló ń ṣe òun wọn dẹ̀ gun lábẹ́rẹ́ lẹ́yìn bàtà sọ pé kán yẹ máa gbabẹ́ lọ́wọ́ ta wà yìí bábẹ́ ó ní paragun lọ́wọ́ yìí láti gbogbo ariwo tá à ń pa àwọn ọkọ̀ ògbọ́ wọn la fi ní ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ sọ wọn nàìjíríà ọlọ́mọ ayẹ̀kẹ́ fọwọ́ ara yín fa ara yín. ẹ máa bá mi pín ètò yìí o ẹ̀dẹ̀ máa lọ́ọ̀fù máa láìkẹ́ àwọn tó gbìyànjú náà fẹ́ kí ọ̀tán lọ tó ń dabẹ́rẹ́ bò pé kó ló pé abẹ́rẹ́ tó máa ń fún wèrè ni wọ́n ń wẹ ẹni tó lè sọ̀rọ̀ báyìí tó lè sọ correct ó lè sọ correct ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ ẹnu ẹ pé ó mọ ohun tó ń sọ ó lè sọ èdè oríṣiríṣi tó bá yẹ pé báwọn wèrè ṣe rí lélẹ̀ ó yẹ kán kó àwọn wèrè síta kán kó àwọn tó wà ń ta yẹn kán kó wọn sínú inú àgbà wèrè because ó dà pé àwọn wèrè tó wọ́n kó sínú mẹ́ta kó rí wọ́n péjọ àwọn tó wà ń ta gan lọ hmm. tó bá yẹ pé àpẹẹrẹ tán fi ń mọ wèrè lélẹ̀ yìí o pé tó bá ti lè mọ̀rọ̀ sọ tó lè dájú tó lè sọ kankan tó kàwé tó ṣe everything tẹ́ pé ah, inú wo náà ti máa rẹ́ni tó ka ogun ẹ̀ ká tẹ̀lé wèrè ní irú pé wèrè gan ni ìlú yẹn gan inú wèrè gan ni ìlú yẹn nìyẹn inú wèrè nìyẹn ah. báwo lè ṣe máa rẹ́ni torí ẹ̀ pé tẹ máa ní kó ya wèrè hmm. àti ẹni tó tẹ ẹni tó máa fún ọ láì advice tẹ bá rí láwọ ekele kan sórí ibẹ̀ nítorí ẹ̀ ti jóná á máa sọ̀sọ́ kú sọ á máa kù ẹ wọ inú obìnrin tó tó ń ṣàlàyé tó ń sọ̀rọ̀ yìí tó pẹ̀lú kéèdì tó fi òṣì sọ̀rọ̀ ó ń bẹ̀bẹ̀ fún láìfù ẹ̀ kí ló dé kíyàn tó máa bẹ̀bẹ̀ pé lẹ́yìn tí ọlọ́run dá gbogbo wa aṣọ lọ máa bẹ̀ ẹnìkan tó yẹ pé kò tiẹ̀ jámọ́ nǹkan kan rárá dáre dédé dé ẹ wá máa bẹ̀ láti gbé life kí ni ìyàtọ̀ yín àtẹ̀yìn olóṣèlú bàbá gan kí ni ìyàtọ̀ yín gan ná kí ni kàtẹ́ fi yàtọ̀ ìka ẹ̀dá ẹni jíìnì ló wọlọkọ lórí ẹ ẹni tó ń sọ̀rọ̀ ó ń fẹ́ náà dẹ̀ sọ pé nǹkan báyìí báyìí ló ń experience. Mm. alálìjọ̀nù ló wọrí ẹ̀ àwọn ọ̀ka. àmúyẹ lóbi tẹ́ pé kò kí Hmm. so tó bá ní òun kan tó ń rí ni ọmọ twenty six twenty seven years old láti eighteen láwọn òkè òkun àwọn òlú kankan àwọn ọmọ ti bọ́ta àwọn ti ṣe ohun tó wù wọ́n òun lábí ṣàlàyé fáwọn òbí ká ṣọ́ra gidi gan mo rò bí gbogbo alákọ́gbọ́n lọ́rọ̀ ti ìmọ́lẹ̀ ọmọ tó kú olórin yẹn ìbẹ̀rù náà ló mú arákùnrin aláwo yìí So láti wá máa gbé fídíò síta láti máa fi ṣe everything. wọn ò ní gbé síta kẹ. ìpè pé tó bá kí òyìn ìwọ náà padà mú. bẹ́ẹ̀ ni o. ṣé ìfọkànbalẹ̀ wà nínú olùbẹ̀rẹ̀ ṣé ìfọkànbalẹ̀ wà ṣó wà nínú olùbẹ̀rẹ̀ o ò lè ṣoore ẹ̀rẹ́ lómi tó máa lásìlẹ̀tì táwa kọjá tí wọ́n nílé gbé wọn tó bá gbé wọn sì wọn náà tó gbé kó gbé ẹ̀ láti fẹ́ ṣoore ní o oore ò ṣeé ṣe àfi ìkà hmm. kò ṣàṣekà wọn abẹ wọn abẹ wọn abẹ kún síbẹ̀. kán náà ni lọ́wọ́ gbà. arákùnrin tí mo bó ṣe máa lọ torí ó mọ bó ṣe ṣe nígbà tí Mohbad ẹ wá láwọn ẹlẹ́nu gbèsè yẹn mídíà wọn wá bọ́ta hmm. breaking news hmm. ẹnìkan mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà kan wọn hmm. náà lánàá lálàárí ẹ wọn ní kó dìde àwọn ah, ti gbọ́n pa ẹ̀bì kan rádaràdá dédé dìde ọkàn yìí smart wọn lọ. ọmọ àṣẹ balabala bíi bẹ́ẹ̀lì tiẹ̀ lọ. ó pick gbogbo evidence. ọmọ smart. ṣé wọn ṣe fún tanná ọlọ́run náà ni. bẹ́ẹ̀ni ṣé fọmọkọ yọba. oríṣiríṣi là ń gbọ́. bẹ́ẹ̀ni òun la fẹ́ ṣàlàyé fún àwọn wa pé ká bẹ àwọn èèyàn wa pé kán bẹ̀rẹ̀ sí máa ní tolerance mindset attitude ká máa gbà fúnra wa torí tá a bá gbà fúnra wa eléyà á lè bójú àìsàn á lè bójú ẹ̀sìn torí a máa gbà fúnra fún a máa ń gbà fúnra láti lè wá ni ohun tó wá dé báyìí ni kò wá yé wa fáwọn tó wá ní àwọn fẹ́ fi tipátipá wa máa fẹ̀sìn máa kó gbogbo àwọn aráàlú jọ. àwọn ọmọ àlè tó dìde ni wọn ti dàgbà. a àti ẹgbẹ̀rún sọ bó ń ṣe bára wọn wá ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn tí ẹ̀ ń lò lé ní nígbà kan gbé lọ́sàn lọ́gbọ́n obìnrin lábẹ́rẹ́ sí wọn á gbé lọ́wọ́ gbé lọ́sàn lọ́sàn wò wèrè obìnrin sọ fún ọ pé òun ò kí ń ṣe wèrè hmm. ibẹ̀ náà máa gbé para ẹ̀ gbé sí so ẹni tó fẹ́ kí ọ̀ ẹ̀ wọn ò fẹ́ torí pé kiri kó má bàa depo jẹ lẹ́sìn wọn. bẹ́ẹ̀ni. so àwọn tó wá náà wọn fẹ́ wá gbé wọn ò ní kí ọ̀ ju pé kó lọ gbé sí ọgbà tí wọ́n ti ń wo ẹni tó ní mental problem. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní mental problem ẹ̀kọ́ tó wà ń bẹ̀ bíyà frustration depression ló tiẹ̀ bá wọn débi tó ń dé yẹn tọkọ̀ tí wọ́n mọ́ bẹ̀. kábíyèsí elédùnmarè. àìmọ̀ kan ń gbà mí ẹ̀dá ah oògùn lágbára ó ní agbára gidi gan fẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ láwọn òkè òkun kẹ́ẹ̀rí ẹ bá lòdì everybody normal níbi ẹ ti ṣe mistake o hmm. ọ̀pọ̀lọpọ̀ ló gbọ́sọ gidi tó rìn títí o kò normal o hmm. ẹ má tọ́ o ẹ má tọ́ o ẹ wá rí èyí tó tiẹ̀ wá dára jù ní àwọn tó yẹ pé wọ́n yẹra wọn ní ọkùnrin tó máa sọ pé àwọn yẹra wọn lóbìnrin ọ̀pọ̀lọpọ̀ náà ti kọ́ lẹ́tà pé mental problem náà ló ń jẹ́ bẹ́ẹ̀ hmm. but wọ́n jọ ń coexist pọ̀ ní agbègbè wọ́n jọ gbé papọ̀ kò sí wàhálà ẹlòmíì báyìí ń sìn ó lè máa mọtí kó máa lu gbogbo ibi ẹrú máa ní neighbor tó ń gbé bẹ̀ wọ́n ti mọ̀ pé wàhálà ẹni kò sí pé kán wá máa fi tipátipá mọ àti égbó jẹ́sìn àti òjẹ́sìn gbogbo àwọn àfáàtẹ̀lẹ́rìn israẹli wọn ni wọ́n fẹ́ lọ sí Saudi wọ́n fẹ́ lọ sí Mecca wọ́n fẹ́ lọ dàn àbàlà táìsàn bá mú wọn báyìí àwọn lọ́kẹ́kẹ́ máa yóò tó máa lọ sọ́spítù wọn. bẹ́ẹ̀ni wọn ò ní lọ kẹkẹ wọn ò ní lọ sọ pé wọn lọ sọ́spítù tí ẹ pé àwọn mùsùn àwọn àwọn tó ṣiṣẹ́ níbẹ̀ pé wọ́n gbọ́dọ̀ jẹ́ àfa. bẹ́ẹ̀ni. arábìnrin sọ pé bàbá tòun bó ṣe wà ẹ̀bó máa ń ṣiṣẹ́ ìṣẹ̀ṣe lẹ́yìn àfa rẹ̀ ni bàbá ẹ̀ ó tún sọ pé bàbá àwọn ṣe ṣe é rí pé ibi tọ́rọ̀ yìí lágbára dé àwọn tó ń ṣẹ̀sìn yìí gan wọ́n ti kóra wọn sínú pẹ́ńpẹ́ tó yẹ pé láti tètè fi fẹ̀dọ̀ ara wọn hàn síta gan wọn lè ṣe lágbàlagbà orí wọn wá ń fi bò ẹ wò bọ́n ṣe gbé ọ̀rọ̀ yìí lọ títí títí bàbá ní stroke màmá gan ṣàìsàn. bàbá ọmọ yẹn ti ní stroke o. ẹ jọ kí wàá láǹfààní àwọn àfáà yìí ṣe fún wọn báyìí sí wọn ti gbé wọn ti gbé wọn sí jáwó báyìí wọn ti ju wọn sí jáwó. kí ló ṣáwọn náà wà ní bondage ẹni tó lẹ̀lẹ̀ èèyàn kí ọ̀rọ̀ sìn ẹ̀rú ń bà á àìlọ àlọ́bọ̀ wọ́n ti lọ gbá àwọn èèyàn wá wọ́n ti lọ gbọ́lọ́pàá wá ẹni tó yẹ pàdà ọlọ́pàá yìí tó wàá ṣe ẹlẹ́sìn yẹn kọ́tẹ́ pé bí a pẹ́ ẹlẹ́sìn kan tún ni ó náà tún wá dé kó tún ó tún wá dé ẹlẹ́sìn gbogbo àwọn ẹ̀sìn ń lélẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe báyìí ẹ má sọ wọ́n di báyìí. so ẹlẹ́sìn àdàbáyé tó bá wá fẹ́ fẹ́ ẹni tó jẹ́ mùsùlùmí ńkọ́ tó ń bá nífẹ̀ẹ́ ara wọn kọ́ ẹ̀ẹ́nì kan má fẹ́ ara wọn torí pé kí ni torí ẹ̀sìn. wọ́n lè gbà. ṣùgbọ́n tẹ bá fẹ́ ṣe mọ́ṣáláṣí ẹ kọ sí àwùjọ ibi táwọn èèyàn wà ẹ gbé spíkà síbẹ̀ ẹ pariwo lọ. má dẹ̀ gbó lọ wọn. ẹ ọ̀n dẹ fún àpẹ bí a pé ẹ ń disọ peace àwọn èèyàn. ṣùgbọ́n ọ̀rọ̀ lórí health àwọn èèyàn láti dé fáwọn èèyàn ní health gidi. kò jọ wọn lójú. ẹ ẹ ẹsìn yẹn ò show concern. rárá fáwọn èèyàn tó ní health gidi. ó bá àwọn tó wá sókè òkun tó yẹ pé onípásọ̀ ni wọ́n tó ń gbàdúrà ní ìyẹn ní UK wọ́n sì ti port ọ̀pọ̀lọpọ̀ wọn tó lọ́n ṣe sọ́jú kò tó lọ́n gbàdúrà ládùúrà ò o ohun tí wọ́n ní gbọ́kànlé ni pé àwọn ti draft ẹ̀ bó ṣe máa ṣe sọ́jú yẹn o gbọ́dọ̀ concentrate o gbọ́dọ̀ ṣe mistake àsìkò yẹn kọ́ ló fẹ́ lọ máa wẹnu ẹ̀mí àwọn á máa rí ẹbẹ pé ò serious ẹ pé ò mọ̀kọ́ tó ń ṣe even kan kó mọ̀kọ́ tó ń ṣe àwọn ò ní rí ẹbẹ because àwọn ti ní bọ́ ṣe gbélẹ̀ pé ìtọ́jú ẹni tó ń gbé wáyé gbọ́dọ̀ nítọ́jú so gbogbo ohun tó yẹ kó fi ìtọ́jú náà ti fi kọ́ ẹni láti lè wá wọn ò débẹ̀ kan gẹ̀ẹ́sì kan máa gẹ̀ẹ́sì pé bí àkàn báyìí ní bí àkàn báyìí ni wọ́n á ti wo nǹkan tó ṣe wọ́n á ti examine ẹ̀ bí ó ti similar pẹ̀lú nǹkan tó ṣe àwọn kan wọ́n á ti wo gbogbo symptoms láti lè fún ẹ ní nǹkan tó máa lè lò. òun la fi ní lórílẹ̀‐èdè Yorùbá gbogbo àwọn kan báyìí la máa sọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn tẹ́nu lókè òkun most of them ni herbs oògùn bílẹ̀ náà fi ń ṣe most of àwọn oògùn tẹ́nu rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ màdá wọn tó ń ṣe ancient medicinal treatment tó yẹ pé àwọn ohun oògùn tí èèyàn lè lò tó ti pẹ́ wọ́n ṣe ń ṣe ancient traditional medicine bí a ti bá lọ sáwọn Indians Hindus àwọn yẹn ó ní bọ́n ṣe ń ṣe nǹkan tí wọ́n náà tó yàtọ̀ bí China Japanese wọ́n lè ní hospital tó tó lè gbàgbàgbà ṣùgbọ́n ìyàlẹ́ wọ́n fi ohun tí oníkálukú because ọ̀làjú ló dé tí gbogbo ẹ̀ rí báyìí aṣáàgbọ́tàn pé ilẹ̀ yorùbá náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í ṣe abẹ́rẹ́ láti fún yàn nígbà tí wọ́n ń jà fún measles ní uk nígbà yẹn ní england eh, eh, eh, inoculation ọmọ yorùbá ló ṣe wá tí wọ́n wá fi ṣe abẹ́rẹ́ lẹ́nu wọ́n fi ń wí pé wọ́n fún wọn lábẹ́rẹ́ measles wọ́n kí wọ́n kí ọ measles nígbà yẹn inoculation system. Hmm. ó lágbára o. ohun táwọn kan gbàgbé nìyẹn pé ohun tí à ń gbà lábẹ́lẹ̀ ní ṣe most of them o lè ṣe pẹ̀lú oògùn ìbílẹ̀ tó bá fẹ́ ṣe ṣùgbọ́n ìta ń lò gan àwa gan sí gbẹ́rẹ́ kò yàtọ̀ wọ́n yẹn ń ṣoògùn sínú gbẹ́rẹ́ gbẹ́rẹ́ wọn tàbá ń sọ àwọn kan báyìí kí ló kù ìtura ìtọ́ pé wọ́n fún yàn lábẹ́rẹ́ ni àwọn kan wá ní kí wọ́n sí gbẹ́rẹ́ sí kí wọ́n ṣoògùn ni wọ́n ti kó ọpọlọ yín lọ o hmm. àwọn ti kó lọ wọ́n náà ti kó ọpọlọ yín lọ àwọn màmá màmá wa bàbá bàbá wọn náà máa ṣe tàtún gbà yẹn ẹ máa rí tàtún lọ́wọ́ ogun tó máa tẹpẹlẹ tẹpẹlẹ sí pàkì tàtún òun lè ní ìsìn náà pé tàṣán tó máa ya ọ sí gbogbo ara òun màmá màmá wa gbà yẹn a máa fi orúkọ wọn tó máa korúkọ wọn sọwọ́ sẹ́wétì òun náà fi ń pè láyè tá a ṣe lajú ti pẹ́ kó tó ti pé àwọn kan dé tán náà wà là wá lójú lè ní ìsìn àwọn ọ̀dọ́ wa tá a bá sọ fún ọ pé nǹkan tẹ́yìn lóyìn tẹ́sí pàtó yẹn wọ́n ti ń ṣe àwọn bàbá bàbá yẹn ti ń ṣe láti lè wa. ó wà lára ìyá tèmi gbogbo inú ìyá mi báyìí wọ́n fi ni àtàbà àtẹ̀sẹ̀. gbogbo àwọn value systems yìí tó yẹ ká jọ ń ṣe ìpẹ̀lára tẹ́tẹ̀lẹ̀ ó ti wá dohun gbàgbé. àwọn káàtì ẹ̀tún máa sọ pé wọ́n ní. wọ́n wá jẹ ojúkọ wọ́n yí sí wọ́n ní spiriti kan náà yà sára. wọ́n kẹ́yìn sí ìsọkúsọ náà sọ nípa ẹ̀. àwọn aláàbọ̀ ọpọlọ. arábìnrin ọ̀yá wèrè o ẹgbẹ́ tó sọ gbogbo àwọn èdè tó ń bèrè lọ́wọ́ àti gbogbo tó ti kàwé torí ohun tó ṣe fádùn jù lára arábìnrin nìyẹn ohun tí a máa rọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni pé kán bẹ̀rẹ̀ sí máa ní tolerance kán máa ní ọ̀kan sùúrù fáwọn ọ̀kan. wọ́n ní kẹ́ máa ní terrorize àbí terror base. ẹ̀sìn ò ní pé ká má ṣe ohun tí ó yẹ ká ṣe láti dára wa yá. bẹ́ẹ̀ni. kò sẹ́ni tó ń fi ẹgbẹ́ nìkan kan sí kó máa lẹ́nìkan pé nǹkan báyìí ni kò ṣe. bẹ́ẹ̀ni. anybody tó bá jẹ̀sìn tó bá ti ń fi ọwọ́ agbára máa lẹ́nìkan pé tipátipá ni kò ṣe báyìí ni. àwọn ọ̀rọ̀ tá à ni pé táwọn olórí bá ti ń àwọn tribalism àti àwọn akẹ́kọ̀ọ́ rádaràdà da rèé de ń bọ̀ ẹjọ́ ẹni tó fẹ́ tírìtì lẹ́lẹ́sìn kan dé tó ní pé kó má ṣe báyìí ṣé kò ṣe tribalism ṣé ìyẹn ṣé ṣé kí lẹ máa pè yẹn báyìí sìn multiculturalism àbí anticulturalism antisocialism. Mm so ẹni tó bá fẹ́ gbà yọ̀ lẹ́sìn tó bá ti kọ́kọ́ ní káàdì ọlọ́run má jẹ́ kí ẹ dolórí nìkan yín pípò tẹ máa ń ṣòṣì yára dáadáa because mentality tẹ ní gan ó tó báyọ̀ lẹ́rù tó bá dọ̀lá sí ẹnu máa gbégbé ẹgbẹ́ gbá ìbò ẹni fọ́n dìde ẹfẹ́ di councillor bìkan ẹfẹ́ di chairman local government bìkan pẹ̀lú àwọn ìwà rádaràdà tẹ́ ń wù yìí. ìṣirà ta má kó yọ. ǹjẹ́ anything wà tẹ́lẹ̀ pé ẹ ti wà creative nípa ìtẹ́ nínú innovation tẹ́lẹ̀ create bí akẹ́tì bẹ̀ sí máa ṣe àwọn oògùn tẹ́ ẹ̀ bá fẹ́ káwọn àwọn ẹlẹ́sìn yín kan lọ síbòmíì ẹ ṣe máa ṣe àwọn kan tẹ́lẹ̀ pé tára wọn tára wọn bá yá ẹ lè máa tẹ́kẹ̀ àwọn láì lo ti nítorí bínú ni gbogbo yín lo gbogbo ilẹ̀ kó ló ṣàlẹ̀ gbogbo ilẹ̀ ló ṣàlẹ̀ tẹ̀lẹ̀ ní gbogbo ẹ̀ táyà rẹpẹtẹ bọ̀ ẹ dójú ayé ẹ máa ṣe hypocrite káàkiri ẹ fi láìfì yàn ẹ fi ń ṣe báyìí ẹ wo bá àwọn ọmọ iṣẹ́ mú nílẹ̀ ó nígbà tó ṣe fún òun ní kéde kan ló ṣe mú lọ́kọ̀ gbogbo àwọn ṣe ń gbọ̀n gbogbo wọn ti lọ́sùn wọn ti fòbìnrin wọn ti fílẹ̀ hmm. akọ̀mọ́dúpẹ́ fáwọn èèyàn bíi arákùnrin náà tó yẹ pé wọ́n ṣetán láti ran àwọn èèyàn lọ́wọ́ ṣùgbọ́n ìrànlọ́wọ́ tó ń tún fẹ́ ṣe fáwọn adúgbò ẹ̀fọ́ bẹ́ẹ̀ lára lórí àṣà ṣe àṣà mo náà fẹ́ ṣàlàyé fún gbogbo àwọn akọrin náà pé ẹni ẹlẹ́ni yà tètè ya bọ́ọ̀ta ṣé ó pè yín báyìí tẹ́ pé ẹ fẹ́ ṣe ohun tó yẹ pé orí ràn yín ẹ lè ṣe àwọn mm. kan dá yín dúró ẹ̀dẹ̀ ní díẹ̀ náà lè fẹ́ kú sí eh. àwọn lè fẹ́ bá ṣe kú eh. ohun tó rí ràn yín láti ṣe eh, ẹ̀dẹ̀ mọ̀ pé tó bá yẹ pé orílẹ̀-èdè yín lẹ wà tẹ́tẹ́ ṣe gbélé kò sí bẹ̀rù gbogbo ọmọ Yorùbá ló máa mọ̀ kò sí tó máa máa kóra because àá ti fi orientation fúnra wa pé ohun kan wa nínú ohun tẹ́ni ohun tí wá ní we can't give what we don't have a lè fún yàn ní nǹkan tá à ní ohun tá ní náà la máa fi tẹ́kì ara wa náà. bẹ́ẹ̀ni. tí ìrànwọ́ bá lè sustain more than centuries ago tí ìrànwọ́ ti tún lè wà kí ni wọ́n á fi ń sustain ara wọn. Hmm. kóyìnbó tó gbé tiẹ̀. àwọn tó kóra wọn wá àtọ̀wọ́ ìwà ló wá sọ fún wa pé ah, eh. Eh, báyìí lè sórí ẹ ṣe bẹ̀rẹ̀ báyìí lè ṣe bẹ́ẹ̀ ṣe ayé yín o àwọn aláìná pọlọ tàbá sọ nípa long civilization ancient civilization yorùbá wà nínú. tolerance. <laughs> so báwo la ṣe sọ báwo la ṣe exist. ògidì ajá. láì gba gbogbo pé wọn kọ lọ pé wọn ní wọn ní ọkọ bẹ̀rẹ̀ kan wà máa ń kọ lọ. èdè mi kọ́ tolerance. èbó ògùn náà là ń lò. ẹ ṣe. àìmọye àwọn tó ń wálé tẹ́ pé wọ́n wá ń gba ògùn yìí òyìnbó gan fúnra wọn wá ń kó níbí ṣé chloroquine la fẹ́ sọ ni ṣé wúro la fẹ́ sọ ni. Hmm àwọn kan tó lè ṣàǹfààní fún ọ̀tẹ́ pé àwọn kan mọ ewé méjì tẹ́ pé ohun tó ń ta àdáyébá wa ta dé bá tó a ìyẹ́rìtì ẹ̀ táwọn bàbá bàbá wa ní ká bá máa sọ̀rọ̀ àwọn kan ní pé àwọn oníṣe kò ń ṣe discrimination lẹ́yìn discrimination lẹ́yìn. discrimination. àwọn oní discrimination so ẹ̀yin tẹ máa sọ̀sọ́ kú sọ yìnbọn tẹ bá fẹ́ lọ gba massage lọ́dọ̀ àwọn chinese wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ń kó kíná gbẹ́ wọ́n fẹ́ ń lù yín lẹ́yìn mm, nice it's so sweet they are massaging you they are putting their ibo lè máa ṣe lọ hospital wọn ọ̀pọ̀lọpọ̀ ló máa ṣe lọ hospital wọn bọ́ṣọ wa wọn dẹ̀ fẹ́ ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe lọ hospital wọn wọn ò wá nítorí pé ẹ̀sìn wọn mm. o ò gbọ́dọ̀ rí tiẹ̀ wọn ò gbọ́dọ̀ lẹ́sà àmórí wọn pé ayé bá wọn gbọ́dọ̀ ló fún yín gbogbo gbogbo ló ẹ lọ sí Mẹ́kà lọ Saudi Arabia lọ gbogbo ẹ ṣé ẹ lọ hospital bẹ́ẹ̀ ṣé hospital wà bẹ́ẹ̀ ṣé gbàtẹ́ débẹ̀ ṣé àwọn tó wà bẹ́ẹ̀ àwọn. àwọn mùsùlùmí nìkan ni sájẹlé dẹ̀ nìkan ló wà ní hospital ni kò sáwọn èèyàn tó ń ṣe ń bẹ̀ ni. báàbù là ń kàyè fún yín. àbí tẹ bá dé òkè òkun. torí mo garanti pé ẹni tó bá máa kí ọyìn gan ó lè jẹ lẹ́sìn gbogbo ọpọlọ ó lè jẹ lẹ́sìn kìrìsìtẹ́nì ló fẹ́ ló fẹ́ ló fẹ́ wò ní dókítà tẹ bá wá tẹ bá tẹ wọ ẹ wá síbi tán ẹ wá síbi tán lẹ́yìn àfa ìtẹ máa ń àlẹ́ńtẹ̀ kí ni advice àwọn àfa ìtẹ ni advice wọn fáwọn ìṣekúṣe tán máa ń ṣe yìí tẹ̀dẹ̀ pẹ̀lú òkè òkun náà tẹ̀dẹ̀ lọ sọ́sítì lókè òkun ẹjọ ṣe mẹtẹ máa débẹ̀ ṣe máa ń tíìkì pépà pé ẹ bá mi wá nọ́ọ̀sì mùsùlùmí ẹ bá mi wá dókítà mùsùlùmí o ti fẹ́ kú nìyẹn àwọn yẹyẹ yẹyẹ wọn kò mọ wẹrun ni kódà kò ní problem. ṣẹlẹ̀ ya fada. bọ̀tẹ̀ ẹ wà lé ẹ wá máa fẹ́ máa dictate lórí life àwọn èèyàn tí ó yẹ pé arákùnrin yìí ṣe fídíò yìí ẹ mọyì àwọn èèyàn tó ti wà ní situation báyìí tí wọn ò lè sọ síta tí wọn ò ní àǹfààní láti sọ síta tó dàbí pé gbogbo nǹkan tó máa ṣe ayé ìyá àṣà àti ṣe Yorùbá ẹ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ àwọn kan báyìí pẹ́pẹ́ pé wọ́n ṣe ṣe ṣùgbọ́n a tún wá rí how extreme làwọn kan ṣe ronú tí wọn ò ní value fún èèyàn fún ẹ̀dá èèyàn òyìn ò jọ wọn lójú rárá rárá. arákùnrin yìí mọ ohun tó ṣe tó sì mọ̀ pé tóun bá bẹ̀ sí treat báyọ̀ ó ti mọ ohun tó máa tẹ̀lé wá ìgbẹ́ náà bẹ̀ sí inú yín máa ń bí mi nígbà mi bẹ ṣe máa ń ṣe. ó máa ń bí èmi náà o. pé yahoo yahoo da ẹ máa ṣe yahoo plus àfa a máa sọsọ kú so ẹ máa máa wọ́n pé ṣé nǹkan tẹ́ ẹ ń ṣe tó wíwà reasonable ẹ lè máa ẹ lè máa manipulate àwọn èèyàn kẹ́ máa tàn wọ́n. ẹ wá bọ́bìnrin sìn wọ́n gun lábẹ́rẹ́ orú abẹ́rẹ́ tó ń gún sìn ẹ wo olúwa ń gbọ̀n tó lè tètè mọ ọmọ twenty six years old. ẹ fẹ́ ba yé ẹ̀jẹ̀ nítorí pé ó fẹ́ wá jíṣẹ́ tó ríran. àwọn mẹ́rin àwọn ọ̀sẹ̀ kó bẹ̀rẹ̀ sí máa sọ láwọn nǹkan kan báyìí pé nǹkan kan báyìí this eléyìí has to deal with maternity rates báwọn èèyàn ṣe àbáwọn eh, èèyàn ṣe ń wà láwùjọ èèyàn mélòó ló kú láwùjọ èèyàn mélòó ló kú láwùjọ ìpínlẹ̀ ohun pa most of them kí ni nǹkan tó ń go through wọn wọn ò rí ti yín rò ní pé kán máa sọ fún yín pé wọ́n fẹ́ introduce bíìlì kan o wọ́n ti fẹ́ introduce bíìlì míì o èyí tó tún wá fẹ́ ṣe nípa health yín báwọn tó ya wèrè dájú sọ fún wọn pé yé máa lọ sọ hospital mọ́ ìtàn ti máa yọ̀ fún àtọ́jú ẹ̀ tán ti yọ gbogbo ẹ̀ lọ́nà tó ń kó wọn lọ bẹ́ẹ̀ni. láti ṣàlàyé níbi pé kan ṣọ́ra torí àwọn tó ti lọ hospital kò tíì tó gbọ́nu wọn èmi ò bí atáwọn àfáàyàn bá wá gbé obìnrin kan máa gbé lọ sí mọ́ṣáláṣí wọn á gbàdúrà àfáàrẹ̀ máa yá mi. irọ́ ńlá irọ́ o àgbà tán lọ gún lọ hospital ni wọ́n lọ gún ní gbọ́n lábẹ́rẹ́ nínú police station. àtòbìnrin wá dé táǹsì gbogbo wọn lọ wọn wá ní kán gbé obìnrin padà sọ́sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe. ọbẹ̀ ẹ̀là. ó ga o. ó lágbára o. ṣùgbọ́n kí lórúkọ ọmọ tí Portable lọ lọ́ọ̀kì mọ́ prison yẹn ìyẹn ti lọ ó ti dé nsìn ó ti tubẹ̀ sí múra bí obìnrin ẹ ẹ rí òun sọ sí o. bẹ́ẹ̀ni. ẹ ẹ rí òun sọ sí. wọn á wá sọ. torí tó bá ti ṣe tán sìn ẹ rí lágbo wàásù ká. àwọn náà ń jẹ́ ń bẹ̀ ṣe báwọn náà fún ní invitation tó ń bá wọn dáwọ́ mọ́ṣáláṣí. wàá rí ọkùnrin bí obìnrin a máa náwó fún àwọn olórin yín owó yẹn wọn á gbà mi ò láfa kan tó bọ́ta kọ́ dé pé ẹ má gbà o ẹ gbà owó yẹn ó ń bá wọn dáwọ́ mọ́ṣáláṣí ó ń fún wọn lẹ́ńfílọ́ọ̀pù wọ́n invite yẹn sí program wọ́n á fi yẹn lẹ̀ wọn ò ní sọ̀rọ̀ síbi tọ́lọ̀ wọn. ládùúgbò gbogbo ohun tá à sọ nípa pé oúnjẹ GMO hospital gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ó léwu rẹpẹtẹ bẹ́ẹ̀ làwọn kan ṣì wà láṣìṣe máa bí ẹ pé àwọn ọgbẹ́ káwọn náà máa ronú ọ̀rọ̀ pé ṣé àwọn gan ṣègbà àwọn ṣe wà yìí láti lè gbára wọn lẹ̀ lóhun tó wà lẹ́yìn but sí ẹ̀ tó ń fẹ́ máa determine life èèyàn míì ó má rò wá má bẹ̀ wá ní ẹjọ́ fáwọn ọkùnrin tó ń ṣe ìwòsàn yìí ọlọ́run afúnilókun àtàgbà láti ṣe rẹ́pù láìmọye ní ilẹ̀ orí ilẹ̀ yorùbá tá a bá dé ilẹ̀ yorùbá tá a bá ti bẹ̀rẹ̀ ṣe wa ṣiṣẹ́ lórílẹ̀ yorùbá torí àǹfààní ńlá ni torí àwọn nǹkan tọkùnrin sọ tó ṣe kókó tó ṣe pàtàkì ni láti lè máa mọ àwọn nǹkan tó ń ṣe àwọn èèyàn wa wọ́n máa níyàn ṣe research àwọn nǹkan tí arákùnrin yìí ń sọ àwọn tẹ́ pé tẹ́ bá gbé dé hospital àwọn òyìnbó wọn ò lè ráìsàn wọn ò lè mọ nǹkan tó ń ṣòbìnrin wọn ò ráìsàn kankan títà kọ̀ máa gbó medication ẹ bá lè rí bí a ṣe wà advance lórí pé à ń lo traditional medicines wa àdẹ̀ṣe consultation àwọn tó ń bẹ ifá wò láti ṣe check ohun tó bá ń ṣèyàn tó tún jẹ́ spiritual realm wọn ò fi ṣe nǹkan wọn ò fi nǹkan báyìí wọn ò fi ṣe ní Japan wọn fi ṣe ní Chinese China o. ṣe báwa la ní nǹkan láàmú yẹ. because ara nǹkan ti ẹ̀sìn wọn tẹ́ pé wọ́n believe the culture wọn. wọ́n ti kó bá wa ń bí wọ́n ti ní tá a bá ti ṣe àlè rọrùn wọn. àwọn tó máa ń ṣe bàbá jẹ̀ngàn ní bọ́n ṣe àwọn separate. àìmọye ẹni tó ti kú dànù nípa àárín àjò yìí. yóò fẹ́ ṣe deep tissue massage. wọ́n prefer kó ju pé kó ṣẹ̀ṣẹ̀ ṣe lọ ìjọ ẹ bá ronú pé bá a ṣe ń lọ la ṣe ń dé. apá àtẹ máa ń decide rubbish yín ẹ̀ eh. kó ṣe gbé àwọn kan ní o tẹ bá wo fútbọ́ọ̀lù. ráì pé a ti gbọ́ tán ó ti tán ráúra o. wọn separate oil wọn tún máa lò láti fi ṣe massage fún ẹ tó bá lọ sáwọn ibì kankan bí o fẹ́ ṣe deep tissue massage. nígbà tẹ bá lọ ra ohun yẹn yẹn àyà fà tẹ máa ń decide rubbish yín yẹn kó ṣògbó àwọn àwọn kan ní o. wọ́n ní kì í ṣe gbogbo ẹ̀yin àfa o. tẹ bá wo fútbọ́ọ̀lù tẹ bá ra àwọn kan tó dédé rọ́ lẹ́sẹ̀ ẹ̀rí wọn tó máa gbé kíni spray kan wá tá a spray. tó máa spray sí kí ló ń pò pọ̀ mọ́ spray yẹn tó fi tó fi ṣiṣẹ́ pẹ̀lú iṣẹ́. ó máa ti filẹ̀ pé ni. ẹ àwọn aláìní ọpọlọ. ó máa dàbẹ́ pé nísinsìnyí wọ́n ti fi mọ́ inú mi dẹ̀ dùn pé a sì ní àwọn èèyàn tó yẹ pé eh, ó sì wọ́n lè fi oògùn yẹn wọ́n lè fi gbárí ó dá wọn lójú ju àwọn rádaràdà rédèrèdè hmm. nígbà tá a ní pé wọ́n ń drive gbogbo oògùn tí wọ́n lò sí instinct distinct nsìn kò fẹ́ lo oògùn kan òwúrò oògùn tó fẹ́ lo oògùn bí artificial ni oògùn bí hybrid ni èyí ta tún ní láti fi lè máa ran lọ́wọ́ ẹ tún fẹ́ pàdé ẹ tún mọ̀nà ẹ ní bẹ́ẹ̀ ṣe máa ronú wọ́n ní ẹ̀dẹ̀ lọ hospital ẹ má lògùn kankan ẹ ṣọ́ra fún abẹ́rẹ́ ìtẹtún eh. nílé ẹ tún fẹ́ wá ọgbẹ tún tẹtún ní ẹ láìkí ẹ torí pé torí pé torí pé ẹ fẹ́ ṣẹṣin nínú ìyà tẹbi jẹjẹ pé ìyà jẹ gbogbo ẹnìkan ìpapọ̀ lólu yẹn náà ṣé ẹ tójú ìyà jẹ ó ṣèlérí láti ọmọ àjà pẹ̀lẹ́ nìkan pé tí wọ́n gan ò tí ì save dédé ń pa ẹ̀ ò tí ì save dédé eh. la ẹni tẹ́lẹ̀ ó ní problem tó tó tó ń sọ problem ó ní kọ́ máa sọ problem eh. ìyá yẹn ló máa pa ẹ̀ o ìyá yẹn ló máa pa gbogbo yín pa pàtó tẹ̀ ń gbìmọ̀ àwọn ìwà báyìí. ráúráú. sọ́síwájú ni pé ní ẹ ṣe mo dúpẹ́ ṣé ẹ rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ oníyebíye ni voice note yẹn ti tán ṣé ẹ rí nǹkan tí ọ̀rọ̀ yìí dálé lórí fún ìran wa ni o ìran ọmọ Yorùbá ìran ọmọ aládé nǹkan tá à ń sọ fún yín ṣé mọ̀ pé àwọn ẹlẹ́sìn kan wà tán wà nínú Islam wọ́n bìlífù lórí pé torí bá fọ́ ẹ kakuli láwùsọ mi tó bá ní kidney problem kàyà àsín sómi tó bá ní heart problem ka kùrùsí ìsomi ìfùgẹ́ lomiì ní mẹ́ńtà kọ́ máa ní kẹ́límọ́tù ṣáádà ó máa wò ó sàn imagine lọ́dún kan tọmọ dákú wọ́n ń gbé lọ sọ́ọ̀sìtù mọ́ṣáláṣí náà kọ́ gbé wá ẹ̀wọ̀n tí wọ́n sọ̀rọ̀ wa dà kí ni mọ́ṣáláṣí yẹn ṣé mosque yẹn lọ ní medical line ni kí ni wọ́n fẹ́ fi tírìtì ẹni tó ní wárápá tàbí ẹni tí ó ní tó dákú tó ní confusion kí ni wọ́n fẹ́ fi tírìtì ẹ̀ àwa kìsí bí ìhàlẹ́nu a ṣe láìla ìlàlà aláwù aláwù aláwù ọlọ́run ọba dẹ̀ ti sọ pé ṣáájú kóhun tó dá gbogbo ẹ̀dá èèyàn lòun ti dá ewé àtegbò ó mọ̀ pé aláìsàn ni wá kó ba lè máa mú ìtọ́jú àìsàn ara wa kúrò ìgbàgbọ́ yín tí ò tó nǹkan kan ẹ wo ibi tó sì yín dé èrò ọkàn yín tí ò ṣe yín láǹfààní tí ò lè tó ìdílé yín ẹ wo bẹ́ẹ̀ ṣe bayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ láwùjọ ìwọ tó ń sọ pé má ṣe léyìí má ṣe tọ̀hún ṣé o mọ ibi tó bìlọ́ǹgì sí ẹ worú ọmọ obìnrin yìí ó ti kàwé káàkiri oríṣiríṣi kọ́ńtì ló ti lọ tó ti kàwé o ó dẹ̀ gbọ́ èdè oríṣiríṣi ọmọ twenty six years ẹ wo bi tí ọba tó níyín tó ni mí tó ni gbogbo wa ẹ wo ibi tí olódùmarè fi àjùlọ sí ẹ wo àwọn nǹkan tó develop nínú ọpọlọ ẹ wo nǹkan tó ń ba gbé ẹ wo nǹkan tó fẹ́ generate jáde ẹ wo nǹkan tó fẹ́ build jáde fún gbogbo ayé ẹ wo ìwòsàn tí olódùmarè torí ẹ̀ fẹ́ jẹ́ kó máa wo àwọn èèyàn sàn ní ìlànà ti ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà àyùn awẹ́dẹ kó tó wẹ mọ́ ó pọ́sibù pé àwọn kan wà nídìí ọ̀ṣun yẹn tó yẹ pé olè ni wọ́n nítorí kì í ṣe gbogbo ẹni tó jó níṣẹ̀ṣẹ̀ náà lójó lóòótọ́ tìmùtìmù kẹ́gbìdà sínú ló jù àmọ́ ṣọ́ba tó ní wá máa gbá àwọn kan dìde tó máa máa fi wọ́n ṣo lórí tó máa jẹ́ òótọ́ lélẹ́ ìgbé ṣé ẹ wá jẹ́ kó ṣeé ṣe ẹ̀yin oní foreign religion ṣé ẹ jẹ́ kó ṣeé ṣe ẹ̀yin tẹ́ ẹ tọpọlọ yín ti dàrú ṣé ẹ jẹ́ kó ṣeé ṣe ẹ̀yin tẹ́ ẹ kọjá kádàrá ṣé ẹ jẹ́ kó ṣeé ṣe ẹ̀yin tẹ́ ẹ ti ẹ ju àwọn ẹlẹ́sìn lọ ṣé ẹ jẹ́ kó ṣeé ṣe ẹ̀yin tó ṣe yí pé ẹ̀ ń fẹ́ káwọn èèyàn ìgbé ayé tẹ̀ ń lò lẹ́fẹ́ káwọn èèyàn máa lò tá a bá dẹ̀ lọ wo ìgbé ayé yín ìgbé ayé sápá ìgbé ayé òṣì ìgbé ayé ìbànújẹ́ ìgbé ayé rádaràda ìgbé ayé ojú kan ìgbé ayé tí ò lè dá one thousand náà láàrin ìṣẹ́jú kan ìgbé ayé tí ò mọ bá a ṣe ń fi one thousand tá à ń one five tá à ń three thousand ìgbé ayé tí ò ní ṣirò nínú ìgbé ayé minus àyọkúò minus minus gbogbo ògbé ayé tí ọmọlúàbí ọmọ aládé bá fẹ́ gbé tí ò bá ti gbégbé ayé plus tó ṣe pé one plus two ó máa fún yín three three plus two kí ló máa fún yín á fún yín ní five ẹ̀ ń sún síwájú nìyẹn àmọ́ ṣá ìgbé ayé one plus three tó máa decrease tí ò ní increase fún yín six minus ten tí àwọn kẹfọ́ ló máa kù ìgbé ayé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àfáà ń gbé lọ́pọ̀lọpọ̀ pásítọ̀ ń gbé ìgbé ayé òkùnkùn bírímù bírímù ìgbé ayé tó ṣe ń pé selfiness tiwọn selfie selfiness ẹ̀wẹ̀ máa kí n sọ ìbò sọ pressure ti wà o pressure ti wà àṣọ ìbò mọ́ ìgbé ayé ìmọ̀tara ẹni nìkan ìgbé ayé pé kí la tún fẹ́ sọ fún ọlọ́lá tó wọ́ máa fi jáde ìgbé ayé ká máa re ara ẹni jẹ́ ìgbé ayé ká máa bá tọmọlàkejì jẹ ìgbé ayé òjálé onílé bo tiẹ̀ mọ́lẹ̀ ìgbé ayé pé ká máa fẹ́ pé tiwa nìkan ni kó máa dára ká máa ro tọmọlàkejì òní most of àlùfáà ń gbé àti pásítọ̀ àti babaláwo míì ìjẹ́ tọmọ Yorùbá tẹ́ ẹ bá gbọ́ voice note yìí gbogbo akọ́là lè dá ronú ẹlòmíà wò pé wọ́n fẹ́ fi perish Islam ní wọ́n fẹ́ fi bà religion Christian jẹ́ ni má má ronú bẹ́ẹ̀ o ò ronú nípa àrán ẹ ìwọ náà ò tiẹ̀ wò ó selfishness ẹ ṣe ìyá ẹ bàbá mi wọ́n ti bá mi kọ́ jáde ẹ ṣe mo dúpẹ́ o wọ́n ní selfishness ni E má bínú èmi náà kọ́ kìí ṣèdè mi English is not my religion àbí is not my language ẹ jọ̀ọ́ ẹ má pressure ti wà bẹ́ẹ̀ ni Kọ́lá Ọláwálé pressure ti wà ẹ ṣe jàre ṣé ó ṣe ìwọ Ọpẹ́yẹmí mi ìdá wọn lóhùn à ń sọ fún wa pé kọ́mọ Yorùbá ká jí lójú oorun wa ẹ jẹ́ káwa náà ẹni sùúrù àzúmì pé ayé tá a wá wọn ò tiẹ̀ gbé religion wá bá wa wọn ò gbé storybook ilẹ̀ lárúbáwá wá wọn ò gbé tilẹ̀ róòmù wá ṣé a dá ronú ṣé a lè dá ṣe nǹkan kan àwọn bàbá wa tí wọ́n lò gbé sí ayé kan lánàá tí ò sí kùránì tí ò sí bíbélì ṣàtúbọ̀tán wọn ò dá ṣé gbé ayé wọn ò nítumọ̀ sí wọn ṣáyé wọn ò sún síwájú ẹ wá wà wá táyẹ ní wọ́n gbé mọ́lẹ̀ ẹ̀sìn wá bá wa ìmọ́lẹ̀ ọ̀hún náà ló di ìdàkudà mọ́ kálukú lọ́wọ́ yìí o inú ìmọ́lẹ̀ tẹ́ sọ pé wọ́n gbé wá lẹ ti fi àwọn èèyàn sínú bọ́ndéèjì yìí ìmọ́lẹ̀ tẹ́ sọ pé ó jù mọ́lẹ̀ lọ peace of religion ẹ wo bẹ́ẹ̀ ṣe so àwọn èèyàn dẹ́rọ̀ ọ̀ṣọ́ ẹ wo bẹ́ẹ̀ ṣe so okùn sọ́rùn àwọn èèyàn ẹ wo bẹ́ẹ̀ ṣe fi ṣẹkẹ́ṣẹkẹ̀ sí wọn lọ́wọ́ tí kálukú ò lè dá ronú kò lè dá vi nǹkan àfi tó bá wá báyìí láyé ìgbà kan gbà táwa sì kéré tá a bá tí irú èmi tí n bá lálàá ojú oorun yẹn tí n bá lálàá tí n bá máa fi tajú sáyé ọba tó ní á ti fi ìtumọ̀ àlá á ti fi hàn mí ṣé irú ẹ̀ dọ́dọ̀ ti tá ẹ bá ti lálàá ẹ lóo sàmà lẹ́kọ̀ọ́ àtúnlá barakatu ṣéwù mo mà rí nǹkan lójú oorun á ní iṣẹ́ ayé ni mọ̀ọ́bọ̀ mọ̀ọ́bọ̀ sẹ́ndì thirty thousand kó tó dọ́dọ̀ mi abẹ bá wọn àgbà ẹ lóo daddy of the gio daddy of the lord baba gio mo mọ̀ lálàá kan mọ̀ ni ah, àwọn ayé ni jésù ó gba gbogbo ògo ẹ wo bí wọ́n ṣe kó yín wọ́n kó ṣẹkẹṣẹkẹ sí yín lọ́wọ́ wọ́n kó sí yín ní gbogbo ara ẹ lè dá lòsẹ̀mí ayé yín ọba tó ní kọ́ ló fi ń sínú ìdè o àwọn èèyàn ló fi ń sínú ìdè ọpọlọ nítorí pé ọba tó ní wá ó nífẹ̀ẹ́ wa ó dẹ̀ fẹ́ wa ohun tó ṣe fún wa nílẹ̀ yorùbá kò ṣe fúnra mi kí ló wá dé tó yẹ pé àwa tí ọba tó ní wá kẹ́ ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè àwa la wá fọ́ọ̀lù sínú bondage ẹ̀sìn là lè dá rorú à lè dá ṣe kankan ẹlòmíì wọn ba ti débi pé kò mọ̀ ṣirò kò lè tajà kò lè ṣe kankan wọ́n ti sọ wípé tó bá ti ń jí ṣé ọmọ pàáfà kan ti pè mí rí ó ti kọ́mẹ́ǹtì rí lábẹ́ program tó sọ wípé àṣkà èmi tó yẹ kí n wà nínú kí n máa lọ ṣàṣkàn èmi tó yẹ kí n máa lọ kàdíìtì ànábì mọ́mọ́ sàràsálá èmi tó yẹ kí n máa lọ ka eh, fast fast page kùránì kí n máa lọ tọ kùránì lójoojúmọ́ mo wá sọ fún pé ìran lárúbáwá tọ́nà ọba sọ kùránì kalẹ̀ fún wọn ò dúró ti wọn ò máa ké kùránì yẹn lójoojúmọ́ wọn mú fọ̀n nínú technology èmi tí mo wá mọ́jọ́ máa ládé tọ́ba tó ni mí fún mi nílàákàyè kùránì ni kí n jókòó tí kì í máa tọ̀ lójoojúmọ́ kí n wá kó wá di ọjọ́ alẹ́ torí àsìkò ní gbogbo nǹkan káàgó wá lù kó wá di wé kí n bá ní bàásùkúrá kò mọ̀ sí mọ́gí ńlẹ̀ bá kàbírù ẹ dákun kò mọ̀ sí ohun táwọn mọ̀ jẹ láàárọ̀ yìí èmi tí mo ti mọ̀ pé káfọ́ wẹwọ́ òun lọ́wọ́ fi mọ́ ká fi ọwọ́ lura wọn báyìí òun ló máa fún wa lánsà gidi E wá gbé ẹ̀sìn yẹn kárí gbogbo àwọn tẹ́sì bá mumú láyà wọn wọ́n ń jẹ nínú ẹ̀sìn ni wọ́n ń jẹ látara ẹ̀sìn ni wọn ò dẹ̀ ní fẹ́ sòótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ fún yín nítorí wọ́n mọ̀ pé out of èèyàn fifty tó ń wá sínú ìjọ wọn tẹ́yìn bíi ten tẹ́ ẹ bá bondage bondage tẹ́ ti tú yẹn assurance wà pé hello. hello. orí ètò mo wà ṣe fẹ́ dá sẹ́tò ni. hello. hello orí ètò lẹ́wà ṣe fẹ́ dá sẹ́tò ni. wọ́n ti mọ̀ pé out àwọn mẹ́wàá tí wọ́n ti já nínú bondage àwọn yẹn assurance wà pé wọ́n máa tú àwọn fọ́ọ̀tì tó kù sílẹ̀ wọ́n á máa mọ́nítọ̀ wọn wọ́n á máa mọ́nítọ̀ ayé wọn tọ́ bá ti rí nǹkan kan tó ń ṣe tó ti yàtọ̀ sí ohun tó ń gbé dání wọ́n á tètè máa lọ róòkù wọn lọ́dọ̀ àwọn tó kù pé ah ṣètọ́n ti gbé wọ ni o ànábì ti sọ fún wa pé tá a bá ti rẹ́ni tó ń ṣe báyìí ká fura sí nǹkan báyìí ló ń ṣe ẹ̀yin tó kù ẹ má para ẹ má darapọ̀ mọ́ wọn wọ́n á tún brainwash àwọn yẹn wọ́n á ta sí wọn nínú ọpọlọ wọn ò ní lè jẹ́ kí wọ́n rẹ́jú rájè ṣe nǹkan tí ọba tó ni wọ́n dá wọn wáyé wá ṣe ìgbàgbọ́ bá wá lù tán wọ́n á máa ṣe pé ah àbámọ̀ bá dẹ̀ má fọ́ọ̀lù sọ́wọ́ àwọn kinní yìí o bẹ́ẹ̀ ni bèbí ti ṣẹ́jú o ìbámọ̀ bá má fọ́ọ̀lù o irú àwa yìí wọ́n ti rò páwa máa ṣerúkú nídìí Islam ni wọ́n ti rò pa máa máa tẹ̀lé àwọn gòṣùgòṣùgòṣù títí dọjọ́ alẹ́ ni àwọn ṣọ́ọ̀ba tó ní mí ló pa mí mò ń ló wá mi rí òun ló ṣe àwárí Ifákànyìnsọ́lá òun ló fi jẹ́ pé èmi ò fọ́ fún yàn mi ò fọ́ fẹ́nu èmi ò fọ́ fẹ́nu o bí n ṣe wà yìí tọ́ba tó ni mí ò bá ti fi jẹ mu mi sọ́wọ́ ẹ̀ àbùṣebùṣe ṣé àmọ̀ pé lánàá mo challenge gbogbo ọmọ ọkọ Yorùbá mo ní mo fẹ́ birthday gift mi tó máa jẹ́ car àti kọ́kọ́rọ́ ọlé ìyí tọ́lọ́run bá fi gbà yín láyè méjèèjì tí mo dárúkọ yẹn ó kéré nù nǹkan tí olódùmarè ṣe fún ọmọ aládé míì nínú gbogbo wa àmọ́ ṣáà tí wá ṣe yẹn ìnira ló máa jẹ́ fún un pẹ̀lẹ́ o bàbá ọlọ́lá bàbá ọlọ́rọ̀ ó kọ́lé sẹ́kọ̀ọ́ kọ́lé sílùú òyìnbó ọ̀rá lé ọ̀rá máṣà ọ̀rá gbogbo ẹ̀ kí láǹfààní ẹni tó jèrè ayé tó sẹ̀mí ẹ̀nu gbogbo ohun tó kó jọ yẹn kò lè ṣàǹfààní fún ẹ nítorí pé o wáyé o wá tán nígbà tó ń bọ̀ wá sáyé kò sí kankan tó kó wáyé tó o bá tún máa padà náà ò lè mú nǹkan kan lọ àwọn tí ò bẹ sí ń bẹ̀ ńgbà tó ń là àwọn náà máa kéré náà jẹ́ òun lolórin fi kọrin pé ẹ jẹ́ ká máa gbádùn ẹ jẹ́ ká fi gbádùn ṣáyọ̀ àwa ọmọ jayéjayé ọmọ jayéjayé ni wá ìgbádùn láwà ìyọ̀tọ̀ mi láwà àmọ́ ṣá o ẹni bá lówó lọ́wọ́ tí ò lè ná ẹni tó lọ́lá lọ́wọ́ tí ò lè ná fún Fákànyìn Sọ́lá èèyàn tó ṣiṣẹ́ owó rẹ̀ ó tí ò lè ná níjọ́ ọjọ́ kan ẹ máa gbọ́ mi níjọ́ ọjọ́ kan gbogbo dúkìá ọ̀hún o adìtẹ̀ ni ẹlẹ́ni ẹni tí ò bá ẹ̀ sí ń bẹ̀ ẹ́ nígbà tí omi ń làágùn àwọn gangan náà máa kéré náà jẹ lẹ́yìn ìgbà tó bá lọ sọ̀rùn apàpàǹdodo àrí ìgbà máa máa lò àrí ìgbà máa máa lò àrí ìgbà máa máa lò ẹ̀ta pàǹpà ó jayé jayé ọ̀tọ̀ mi láàwà ò ẹ̀rọ kì láàwà bàbá ọkọ ṣẹ̀fí àlàó ló kọrin yẹn birthday gift mi ní november level káà ni mo fẹ́ mi ìfẹ́ mọ ibi tí káà yẹn ti fẹ́ wá kó sá ti jẹ́ lọ́wọ́ ọ̀ràn ọmọ aládé lọ́wọ́ ọmọ ọkọ yorùbá azin káà tí fákànyìn sọlá máa fẹ̀ sínú ẹ̀ kẹ́yìn gan máa rí pé ah in fact káà lélẹ́yìí mi ì dẹ̀ forí ẹ̀dẹ́ gbogbo oore tó o bá fẹ́ ṣe fún mi má ṣe orí ẹ̀dẹ́ fún mi o nítorí pé ọba tó ni mí kì í ṣọbẹ̀ ẹ̀dẹ́ kì í ṣorí ẹ̀dẹ́ fún yàn orí àṣepẹ́lẹ́ olódùmarè máa ń ṣe fẹ́ dà ìwọ tó o bá fẹ́ dá sí pọ́jẹ́ẹ̀tì yìí tó bá ṣe pé tìnira ló fẹ́ fi wá dá sí ọba tó ni mí á bá mi yọ ẹ tó bá wá yọ á fi ẹ pamọ́ tó ní gbérí mọ́nú ayé nínú ọlá nínú yìí nínú ògo ẹ sọpọ́ọ̀tì mi ẹ support mi tí n bá ní mọ́tò lẹ́nu wọn ò lè fẹ́ ṣe nǹkan kan nìbàdàn kí inú rọ mí lójú láti lọ wọn ò lè fẹ́ ṣe nǹkan kan lábẹ́kúta kí inú rọ mí lójú láti lọ wọn ò lè fẹ́ ṣe nǹkan kan ní Lagos state kí n sọ pé kò sáyè àti lọ fún mi. ẹ̀yin ọmọ ọkọ Yorùbá ẹ̀ ní invite mi bìkan kí n máa rọ́jú pé ah, ṣé màá forí gbọ́kadà màá forí gbágbá ni so bá appreciate wa ẹ bá wa dá sí i ojú òní tì wá àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ èní ní ọjọ́ ẹtì ikú di ẹtì lórí wa àìsàn di ẹtì lórí wa àṣeyìrí di ẹtì lórí wa ọ̀fọ̀ ayé ọ̀fọ̀ ojú ọ̀run ó dẹtì lórí wa ikú òjijì di ẹtì lórí gbogbo wa ká lu àjò ká má dé ó ti di ẹtì lórí wa lórí ọmọ lórí ọkọ lórí dúkìá tómi àti tí omi oníyanṣe ọlọ́bẹ̀ṣe àwa tá a jẹ́ akọ́ ìbínú mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ọkọ tẹ́ ẹ papọ̀ tẹ́ bá mi love tẹ́ like ẹ ṣé mo dúpẹ́ ìrántí leléyìí jẹ́ o first note yẹn ẹ máa lọ gbọ́ kẹ́ tún máa tún gbọ́ ó pọ̀ létí gan kí kálukú má torí pé òun wà nínú religion kan kó má wójútu kó má lè wójútu sọ̀rọ̀ ajé ẹ̀ má torí pé o wà nínú religion kan tó sọ fún ẹ pé ọba tó ni wá máa máa dán wa wò lẹ́ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì láàrin ọdún kí n tó wá débẹ̀ yẹn kó o rí ọ̀nà tó máa fi tú sílẹ̀ kó wá wò pé àdánwò tiẹ̀ ló dé you are your own ìgbìyànjú la nídìí nínú ayé ìgbìyànjú ṣàgbáwù rẹ̀ àgbà ṣírí àwọn ẹni ọlọ́run tó ń bẹ lọ́run tó ń gbọ́ wa o bàbá nígbẹ̀jọ́ kò ní nǹkan kan jù ṣòro lọ tó bá ara yan tó bá pè wọ́n pòórá yan o orí fífọ́ lásán wọn á sọ fún ẹ̀ ń pàṣẹ ọ sí ní ṣé o ti gbọ́ bó bá ní bàbá nígbẹ́jọ́ má jẹ́ kó jẹ́ bàbá kálòkálò tó o bá ní ẹni tó ń fọ̀rọ̀ lọ ohun tó o bá fẹ́ fi lọ ẹ̀ kọ́kọ́ digest ẹ̀ nínú ọpọlọ kó ohun tó bá fún ẹ yẹn kó o fi kún tó bá jẹ́ ohun tó lè fi kún tó bá dẹ̀ jẹ́ tó máa yọ dànù yọ dànù nítorí gbogbo ẹni tá à ń fọ̀rọ̀ lọ ẹni tó lọ fọ̀rọ̀ lọ ni ó ju ẹni tó lọ fọ̀rọ̀ lọ lọ akànnì kó lọ tẹ̀sí ọpọlọ ẹnìyẹn wo ni nítorí pé kò sẹ́ni tó pé inú ayé àdẹ̀jọ wúlò fúnra wa ni ìran mi ẹ jẹ́ ká ṣera wa lọ́kan ẹ jẹ́ ká fìfẹ́ lò ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ẹ jẹ́ ká lè fẹ́ òtítọ́ ẹ wo ibi tórílẹ̀-èdè yìí dẹ́ǹsì a sì ń láwọn kan tó sọ pé tíjọba mi bá débẹ̀ á túrò àwọn lọ́rùn lẹ́yìn ìjọba Tinubu tá à ń lò lọ yìí tá ẹ̀ bá tètè wọ́nà àbáyọ tá a máa fi pín tíjọba míì bá dé ẹni tó bá bọ́ sórí social media pé ìyà ń jẹun ebi ń pa òun ìyà yẹn á jẹ́ pa òun Tinubu kọ́ nìṣòro Nàìjíríà bẹ́ẹ̀ ni ó ti bàjẹ́ tipẹ́ solution fún ìlú táwa yìí ni pé ká divide ara wa ká máa lọ kán pín wa tí ẹ bá wá sọ pé ẹ lọ náà tẹ̀yìn kan dúró dúró pé Yorùbá nation ò ní wáyé ṣé ẹ rí tí Tinubu bá lo tọ́nà ẹ̀ tán tẹ́lòmíì débẹ̀ mo mọ̀ pé bí Tinubu bá lọ dẹ̀ máa sọ pé ah, ṣé páyé yẹn àpò ráìsì a máa lọ bíi two hundred thousand nígbà yẹn àmọ́ ṣàwọ̀ tó o bá bọ́ síta pé nǹkan kan ṣe ẹ́ nǹkan yẹn máa padà ṣe é sí o nítorí pé o ti rójú àìrójú ló ń bá kiri ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá lásìkò òbó tó tẹ́ ẹ̀ bá bọ́sítà lọ dìbò tí ò bá sáwa kò sáwọn a mọ̀ pé ó ti wà nínú wọn ti prógáàmù ẹ̀pẹ́ ní báyìí ló máa débẹ̀ àmọ́ ṣátọ́ ọ̀rẹ́ ni lọ dìbò ó máa ká wọn lọ́wọ́ kò tí gbogbo wa bá lo one voice tí haúsá dìde lọ́dọ̀ tí yíbo dìde lọ́dọ̀ tí yorùbá dìde pé ilé tó lọ a máa tí ẹ̀ fẹ̀sì ṣe táwọn kan ò lúgọ sí díẹ̀ sí tí wọ́n sọ pé ìran bàbá àwọn ló nẹ̀sìn yẹn ogún ìdílé bàbá àwọn ni ànábì gan tọ́lọ́ ń gbé ẹ̀sìn mùsùlùmí fún ànábì prógámù ayé àwọn ọ̀ràn ẹ̀ kalẹ̀ tó fi dìrọ̀rùn fún ànábì ṣe dáadáa kalẹ̀ fáwọn ọ̀ràn ẹ̀ òun lẹ́yìn oníran ìrankíran ẹ̀yin ọmọ àlè lẹ́ ń lọ ranjú lọ báràn tiwọn lọ́hùn lẹ́ ń wò ó pé wọ́n ṣe dáadáa ẹ̀ sọ pé ilẹ̀ aṣálẹ̀ ni bọ̀ gbogbo ohun tí wọ́n jẹ tútù tútù ni wọ́n prógámù ẹ̀ kalẹ̀ ni àná ni àwọn bàbá tí wọ́n fi tó ìní ṣe fún wọn ẹ wá wà wá tó pé tá a bá kí nǹkan bọ̀lì ó máa hù ṣẹ́yìn jẹ́ kí wọ́n ráyè gbogbo nǹkan táwọn bàbá ti wá prógámù kalẹ̀ fáwa lánàá ṣe jẹ́ kó wá sí ìmúṣẹ ṣebí religion lẹ fi bí gbogbo ẹ̀ wò àbí kì í ṣe religion irú gẹ́ẹ̀tì wọ́n gbé lọ sí ọ̀dọ̀ ọbẹ̀ ẹ̀la yìí ìlànà tó fẹ́ rìn yẹn tó bá rìn ó lè jẹ́ lànà yẹn ló fẹ́ yọ gbogbo alóko ẹrú àmọ́ ṣé wọ́n ti dèyí sínú ìdí ọpọlọ ọgbọ́mọ mùsùlùmí jáde kí ni ká ti wá gbọ́gbà tó wọ́n ti sọ fún yín pé ìwọ tọmọ ẹ bá ti kú òlójú ọ̀nà ẹ̀sìn yìí tí ò ti ṣe islam kù kò lè rọrùn wọ̀ ṣebí ohun tó ń dì sí fún gbogbo yín nìyẹn ohun tó ń ba ayé gbogbo yín jẹ́ nìyẹn ohun tó ti kó sí nínú ọpọlọ ẹ ti wò ó pé islam yẹn o ẹni tó bá ti ṣe nìkan lọ́lọ́run bá máa wẹ́kọ̀mù àníṣe ẹ̀pọ̀núṣẹ́ ẹ̀ nílà káyè ni ṣé bẹ́yìn ṣe ń ronú lọ́ba tó ni wá ṣe rí ni ọba tó ni wá kàǹkà ju gbogbo yẹn lọ ọba ṣe bó ṣe fẹ́ ni ọba tó ṣe pé tó bá wù ú á dá afọ́jú lọ́lá ọ̀la tó ṣe pé ẹni tó lójú méjèèjì á tún máa lọ tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ ọba tó ṣe é pé odi a máa lògbé sí ayé ìrọ̀rùn dẹni tí ju ẹni tó gbọ́ràn tó ń rìn tó lálàáfíà lọ ṣé ẹ ẹ ẹ ti ẹ ti bẹ̀kẹ́ kíyè sọ̀rọ̀ ni ẹ ti bẹ̀kẹ́ ṣe tàdákàtà fọba dániwáyé ni ó yẹ ẹ wá wò ẹ jẹ́ kí n tún gbé yín débẹ̀ ẹ wò gbésí ayé tẹ́ ẹ lò lánàá ẹ wò bọ́ba tó ní í ṣe prógáàmù ayé yín débi pé ẹ̀dẹ̀ débi ògo yẹn ẹ wá wò ó pé bọ́nà ọba ṣe ṣe tí yín ó máa ṣe tẹlomi ìrìn àjò kan ní kálukú máa gbà tó máa fi jánà irú ìtẹ́mi ń ṣe lọ yìí mi mọ̀ pé mo lè ṣe láyé mi àná kan àná mi fọhùn nígbà school life mi èmi ò mi tiẹ̀ ń wé skáàfù kò sí ìdókàn mi pẹ̀lú skáàfù rárá mi ní wé skáàfù ẹ̀gbọ́n mi kan ó wà nínú ìjọ kan tí n bá dọ̀dọ̀ ẹ̀ a máa ní kí n wé scar máa níṣẹ́ mi mo pàná bì ní mi ń dọ̀dọ̀ ẹ̀ mọ́ ń bá lọ lọ́dúndé lódò state ẹ wá wo bọ́ba tó ni mí ṣètò ìgbà tí tọ̀rọ̀ ẹ̀há tún máa dé ọba tó ni mí ń kọ sí mi létí ni pé ó yá lọ fi aṣọ bo gbogbo ara ẹ fi bo gbogbo ojú ẹ afẹ́ fi ẹ pamọ́ nítorí àwọn nǹkan kan àṣírí ìkọ̀kọ́ dẹ̀ tú gan tó bá tún dọ̀la tọ́ba tó ni mí bá ní ó yá káṣọ kú ò àtúnfẹ́ lù ẹ fáwọn nǹkan kan ètò Olódùmarè ni ìtorí ẹ̀ ní gbogbo distract yín distraction yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣòṣì ẹ̀yin ọmọ rádaràda tẹ́ wà náà láì better go and remove your jelibab you are not part of Islam you are not kìdí kan Islam eh, you are not kìdí kan you are not religion yeah, you are not kìdí kan ẹ kàn ń sọ rádaràda go and remove your jelibab ẹ̀yin kọ́ lè máa sọ fẹ́mi pressure yìí bẹ́ẹ̀ ṣe ń pressure ara yín yẹn tẹ́ ẹ̀ ń disturb ara yín yẹn òun kọ́ ló máa mú fèmí ìgbà tẹ́ ẹ̀ bá lérò lọ́ba tó ní mi máa kọ sí mi tó dẹ̀ máa jẹ́ rọrùn àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ajé abáwa onílé nìyó ajé abáwa gbé fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ bàbá ẹ fẹ́ dá sí project yẹn ẹ bá mi sọ̀rọ̀ lórí oh eight one zero two eight nine three two six nine ẹ bá mi pé ètò ìkólọ fáfá ẹ̀yin tẹ́ ń sùn ẹ̀ jí láyọ̀ o àwa tá a ti jí àníjí lékó lọ́wọ́ àníjí lárùn lọ́wọ́ ọ̀rẹ́ gbogbo awáwarí àní sì àní sì mu àní tẹnugbó bí ọwọ́ ire lójú owó ń rí ire lójú gbogbo a máa rí o ẹ ṣe. tó o ẹ kú àtàárọ̀ o ẹ dẹ̀kú bí ètò ọ̀hún bó ṣe lọ ó dẹ̀ dá mi lójú pé ẹ ti rí ọ̀kan àbí méjì ń tẹ́ ẹ fẹ́ gbọ́ àbí tẹ́ ẹ fẹ́ rí ẹ ti rí gbogbo ẹ̀ nínú ètò tòní. tó o kù tọjọ́ mi àmọ́ kí n tó lọ jẹ́ máa rán yín létí pé ètò tẹ́ ń wò ẹ máa bá mi like ẹ máa share o kẹ̀dẹ̀ máa bá mi wá subscription more subscription nítorí pé wo tv ń gòkè àgbà ìrànlọ́wọ́ yín ni àti ìrànlọ́wọ́ ọlọ́wọ́n bá títí wá dìgbà míì táwọn jọ máa fojú níjú lórí ìkànnì pẹ̀lú àkọ́tún ètò míì tó tún gbọ́ngbọ́n àdìgbòlódòdó ọ̀rọ̀ ni mò ń jẹ́ o ẹ ti mọ̀ mí lànà kó tó dé ní ẹ má jẹun porí kíkun àmọ́ títí dìgbà míì ńkọ́ ẹ kú àtàárọ̀ ẹ kú iṣẹ́ ìní ṣé kò rẹra jù Please note, views and opinions expressed in the course of this program do not represent that of OTV. Therefore, this channel is not liable to any legal action that may result from this program.